tó máa báyọ̀ máa gbélé ó san kò san kó lọ́ọ́ máa jẹ ká rí irú ẹ̀ o. àyànmọ́ mi kò lè yí padà ìyẹn ti dájú àyànmọ́ mi kò lè yí padà mo ti mọ̀ o àyànmọ́ mi kò lè yí padà ìyẹn ti dájú. àyànmọ́ mi kò lè yí padà o mo ti mọ̀ o torí pé bákùn ti làpẹ́ tó títí dalẹ́ kan mo mọ̀ báyà ń bọ̀ lóhùn ìyẹn ti dájú bákùn ti làpẹ́ tó títí dalẹ́ kan mo mọ̀ báyà ń bọ̀ lóhùn mo ti mọ̀ o. kò lè yí padà dà ó mo sì mọ̀ o. bàbá ọ̀run mo ń bẹ̀bẹ̀ o bójú àánú rẹ̀ wò mí. máma pe tèmi níyà o Èdùmàrè yóò fi ṣọ́ ẹ̀ṣọ́ mi. Hmm, ire o ire o ire ire lójú òun rí o lọ́jọ́ tí wọ́n bá ń pínre o kẹsẹ̀ mi má ṣe rìnrìn kúrìn. ẹnu ẹni la fi kọ́ mi o ìyà jìnnà sí mi. ẹnu ẹni la fi kọ́ mi jẹ o ìyà ó máa lọ. ó kàyé ńlá lè yí padà ìyẹn ti dájú àyànmọ́ mi kò lè yí padà mo ti mọ̀ o àyànmọ́ mi kò lè yí padà o ìyẹn ti dájú àyànmọ́ mi kò lè yí padà o mo ti mọ̀ o. mo torí kí n má jìyà mo yá má jìyà lọ́fà mo torí kí n má tọrọ jẹ mo mú ṣáájú ní kíkan ẹni ṣiṣẹ́ jàre iṣẹ́ mo gbọ́ tán máa ń wí kí ló wá dé tí tèmi fi yàtọ̀. grandma ẹ dẹ̀ wà láyé ẹ wà láyé bí aláìsí mi ò rí ìwúlò yín grandma kẹ kúkú má sí láyé gan kí mọ̀ kí mi ò níyàn kankan ó tẹ́ mi lọ́rùn ju pé ẹ wà láyé ẹ dẹ̀ dá mi dá ẹ ṣe nǹkan kan sí i. alábàágbé yìí ó kú ọ̀rọ̀ tó sọ yìí pọ̀ ó ti rárò jinlẹ̀ ju o tó fi mú ẹ sọ̀rọ̀ sí mi bó ṣe sọ̀rọ̀ yìí ah. ọkọ mi mo máa dẹ̀ ń gbìyànjú. ẹ ń bì. mo ń gbìyànjú adìyẹ mi máa ń làágùn iye ara ẹ̀ ni ò jẹ́ o mọ̀ nítàdúrà gbígbà gan mi ò dákẹ́. Ah, ẹ ń gbà á ẹ̀ ń gbà gidi gan ẹ̀rí bàbá yìí ṣèwẹ̀ bínú mansion làwà tá à ń gbé. ohun tí ò yé ẹ ni wípé ọlọ́run ọba tó dá gbogbo wa yìí kò gbàgbé ẹnìkankan òrílé ayé tá a wà yìí mo fẹ́ kó mọ̀ pé bíi tábìlì tó ń yí báyìí bẹ́ẹ̀ ló rí nígbà tó bá yá èmi gbàgbọ́ pé á yí kan ẹ̀. láago wo lọ́jọ́ wo lọ́sẹ̀ wo lóṣù wo lọ́dún wo ó nígbà tí n bá darúgbà àbí grandma mo máa ti dé lọ́mọ ọgbọ̀n ọdún mi ì tí ì ṣe nǹkan tí àwọn ẹgbẹ́ mi ń ṣe mi ì tí ì ṣe kankan nú ẹ̀ àwọn ọmọ tí ò tó mi wọ́n ti kọ́lé ilé ńlá ńlá mọ́tò bọ̀gìnì èmi dé wà bẹ́ẹ̀ mi ò ṣe nǹkan kẹjọ ẹ sọ fún mi kí lọ́bọ̀ tí wọ́n fi ṣe rítí náà kété mi ò ṣe ẹ sọ fún mi. bẹ́ẹ̀ yóò kù ohun tí ò yí ọ máa jẹ́ kó yí ẹ báyìí mo fẹ́ kó mọ̀ wípé ìpín tẹ̀gbọ́n tàbúrò ó yàtọ̀ síra wọn ó Taiwo Táíwò àti Kẹ́hìndé gan tá a bí ní ọjọ́ kan náà tí wọ́n jáde láti inú ìyá kan náà kádàrá wọn ò papọ̀ ó yàtọ̀ síra wọn. ẹ gbéyìí òkú mọ́ wàá gba aláàgọ́ ṣiṣẹ́ dúró dàsìkò tiẹ̀ àwọn tí wọ́n ń fi ìpìlẹ̀ ọ̀rọ̀ wọn tó fi ń ṣàpèjúwe yìí ṣó mọ tán fi pinlẹ̀ dámilọ́n ṣó mọ tán fi pinlẹ̀ ọ̀rọ̀ wọn tó o bá tún fi di kókó ọ̀rọ̀ ẹlòmíì wò wàá mọ̀ wípé ó lẹ́gbìn. ẹ wo tó bá jẹ́ tẹ̀gbìn ẹ̀rín mo ṣetán èmi náà ṣetán láti tẹ́tẹ̀ mi nídìí kéte ẹni mo ń sọ mo ti ń tẹ nídìí ni gbogbo èròjà tó máa lò sílẹ̀ pátápátá ni mo ti kó lẹ̀ nǹkan kan ló kù òun dẹ̀ ni pé kẹ́kọ̀ọ́ sọ fún mi pé ẹ fọwọ́ sí i ló bá tán níṣẹ́ bá di ṣíṣe so kẹ́kọ̀ọ́ fọwọ́ sí gangan ni mo fẹ́ ń sìn gbogbo ọ̀rọ̀ tẹ̀sán tẹ̀ ń kàn sọ àbí kíní kan kò kàn mí rárá kò kọ́ ẹ̀kọ́ sọ fún mi pé mo fọwọ́ sí i lọ ṣe kí n dẹ̀ ṣe kó dẹ̀ rí bẹ́ẹ̀ ló bá tán. dúró náà mo fẹ́ ṣoògùn owó. àní mo ti ń ṣe mo ti wà lẹ́nu mo fẹ́ ṣoògùn owó kẹ́kọ̀ọ́ fọwọ́ sí lásán ni. èmi ò wà ní fọwọ́ sí. ẹ hmm. ẹ máa fọwọ́ sí ilé wà láì dandan ẹ máa fọwọ́ sí. mo ní mi ò ní fọwọ́ sí. wọ́n ní ẹ máa fọwọ́ sí. torí. ẹ ní fọwọ́ sí àná. mi ò ní fi sí. ó ti wá yé mi. Ah, ah, oògùn owó. ó yé mi sẹ́ẹ̀ mo ṣe wá rí nísìnyí pé lóòótọ́ lóòótọ́ orúkọ wọn máa ń rọ ọmọ ni dájúdájú orúkọ tó pè yín lẹ́ ń jẹ. orúkọ wo náà pè mí o. àjẹnu ṣé wípé àjẹ́ ni màmá yẹn. àjẹ́ pọ́nbélé for that matter. Hmm. bò báwo ni wọ́n ṣe mọ̀ wípé àjẹ́ ni wọ́n. kò kí ń ṣàjẹ́ kò kí ń ṣàjẹ́ ló pa gbogbo ọmọ tó bí jẹ ẹyọ kan ṣoṣo tó tún ń wò lójú tó kù lọ́wọ́ ẹ̀ kò jẹ́ kọ́mọ yẹn rojú ráyè ṣe tiẹ̀ níṣẹ́ ló ń to kòrókòdó kòrókòtò bẹ́ẹ̀ ni gbogbo ibi tá a bá wá dé báyìí owó ìyá yìí láàrin bẹ̀ ó wá sọ fún mi pé kò kí n ṣàjẹ́ bẹ́ẹ̀ ni ẹ ṣùgbọ́n ọ̀rẹ́ mi nígbà tó ti wá mu gbogbo orú nǹkan báyìí ṣé irú ilé bẹ́ẹ̀ ló wá yẹ kí wàá sọ wípé o fẹ́ torí títì ẹ o fẹ́ lọ ti orí ẹ̀ bò èmi rò bóyá wọn máa ń sọ wípé igi ogoro má gún mi lójú láyé téèyàn wà ń sìn wàá fi ẹ̀gbẹ́ ojú kan wàá fi dọ́ọ̀ jẹ ni. nǹkan tí ò mọ̀ ó pọ̀ ju nǹkan tó mọ̀ lọ nígbà tí ojú ń pọ́n igun mi àwòdì bí yòókù bá mi rà níbẹ̀ ṣó wá rí i bẹ́ẹ̀ ni ọkùnrin àkọ́kọ́ tó nífẹ̀ẹ́ mi dénúdénú mo ti ṣe ìdánwò fún un ó dẹ̀ yege kò dẹ̀ ní ẹnì kankan yàtọ̀ sí èmi àti ìyá yẹn I love him so much I cannot forsake him not even at this time ikú èmi àti ó ti dàjọ kú àwẹ̀ wa ti di àjọ gbà bẹ́ẹ̀ ni bó dẹ̀ ṣe ń wo yẹn he has a bright future ìyá yìí ni ò jẹ́ kó ráyè rò ṣe títí ẹ̀ àmọ́ tí ìyá yìí ò bá jáwọ́ ó ti di dandan á jásẹ̀. Hmm. wò ó lọ ní o rọra o ọmọ kékeré ara ẹni ẹ o n ò ní fẹ́ kó mú ẹrù ẹlẹ́rù kó rù yẹn sórí kó wá mú títì ẹ kó fà á dání o. mo ti gbọ́ ẹ àmọ́ I love him too much. love. mo dé o mo dé o mi mo ọdẹ o ọmọdé o ọmọ àgàrẹ mi mo dé ọdẹ o ọdẹ o. gbajúmọ̀ ẹ káàárọ̀ ìyá o. báwo ni. ó pa ẹ. ajé ò máa ti wà láàárọ̀ yìí. ibi àná ẹ̀ ti máa pa ẹ báyìí ṣé wàá manage gàrí àti ẹ̀pà kó padà wá tó bá ṣe díẹ̀. Hmm. ẹ ẹ ẹ kì í mẹ́bù wá. tó o mo tó o mo wá àgbàrẹ mi mo dé ọdẹ ọmọdé ọmọ wá gbàrẹ mi mo wá gbàrẹ mi mo dé ọdẹ ọmọdé ọmọ wá gbàrẹ mi mo dé mo wá gbàrẹ mi. gbajúmọ̀ ẹ àgbà. Hmm. ẹ yá wa mẹlẹ. yá wa. ṣé hmm? bá mi rí màámi. Ah, mi ò tí ì rí wọn lónìí o tí ẹ kọ́kọ́ lọ jẹun náà kó padà wá mà ti rí wọn. mi jẹun wọn máa mi. lọ jẹun pẹ̀lẹ́. mi jẹun ní ìyá mi. Ah. ó mà ṣe o wèrè dùn wò ṣùgbọ́n kò ṣe bí lọ́mọ ah, abẹ́ẹ̀ráyé olúwa ó san bí ó san wọ́n máa fi wèrè dán wa wò. máa fi. ṣe bí láwọn wèrè ó dùn ṣe bí láwọn yóò san kò san yóò san kò san ìyá wa ìyá wa. san kò san má fi dá mi wò wèrè wèrè ní. ìyá wa. ìpàdé kì í jìnnà àsìkò tó. màrìmájà káríkárí gàmí. orílẹ̀ ayé ilẹ̀ o orílẹ̀ ayé ilẹ̀ o orílẹ̀ ayé ilẹ̀ o ẹni màrìmájà káríkárí gàmí. owó ṣe ń nà pọ̀ bẹ́ẹ̀ yóò kú. fẹ́ sùn. mo kúkú sùn ó ti sùn lọ gan-an àmọ́ iṣẹ́ tí mo fẹ́ ràn òun ló ta méjì. iṣẹ́ tẹ fẹ́ràn mi iṣẹ́ ò lè fẹ́ràn mi láago kan rọ. ngbà gba ọgọ́rùn-ún náírà yìí wàá wá bá mi lọ sí ọ̀dọ̀ ìyá tó ń ta obì nísàlẹ̀ ọ̀dọ̀ wa ń bí ni mo ní kó bá mi ra obì olójú mẹ́sàn-án mẹ́sàn-án kó ra wá fún mi. Ah, ah. grandma ago kan òru màá la wà àti pé kí lẹ fòbi olójú mẹ́sàn-án mẹ́sàn-án ṣe. bẹ́ẹ̀ yóò kù èwo ló fẹ́ kí n kọ́kọ́ dáhùn nínú àwọn ìbéèrè tó dàbò lẹ̀ yìí báyìí èmi tí mo rán ẹ ní iṣẹ́ láago kan òru àsìkò tó wù mí láti rán ẹ ni mo fẹ́ rán ẹ ṣé orí tí obì olójú mẹ́sàn-án mẹ́sàn-án yìí tẹ̀ ìwọ náà mo fẹ́ lò fún un. Hmm ó rí ti oògùn owó tó lò fẹ́ ṣe mo ti wá pinnu láti fọwọ́ sí. Ah, ẹ ṣe ẹ ṣe ìyá ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ok ok. ẹ ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi dáadáa ni èmi náà ṣe dàárò ni pé mò ń bọ̀ wá ọlọ́run ọba táwọn kì í yá lógún ọdún lóòótọ́. bẹ́ẹ̀ ni ìyá àgbà bẹ́ẹ̀ ni ṣe rí ayé tẹ̀sìn ò jẹ́ èmi ìlú díẹ̀ fẹ́ jẹ́ ẹ̀. Hmm, wàá jẹ́. nǹkan tí ìyá mi ò dúró ṣe mo fẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ fún yín grandma mo fẹ́ mú yín kò nílé ta mo fẹ́ kọ́lé ńlá fún yín mo fẹ́ ra mọ́tò bọ̀gìnì sí yín dì mo fẹ́ gbé yín lọ sílùú òyìnbó kí n gbé yín lọ Paris kí n gbé yín lọ America kí n gbé yín lọ sí Canada kí n gbé yín lọ sí London mo fẹ́ gbé yín travel eré mi àti yín náà ni mò ń sá. ó ti yé mi ọkọ mi Ọlọ́run á sì gbà fún wa wàá rògùn owó ẹ̀ ṣe. ẹ ṣe ẹ ṣe. ẹ ó yá gbà gbà lọ́ra. àmọ́ ìyá àgbà àkókò la wà lólóbì máa ti palẹ̀ mọ́ ẹ ṣe jẹ́ kó dàárọ̀ ọ̀la. èyí ò ọmọdé ló ń ṣe ẹ́ ẹ ìwọ lọ bẹ̀ ná níbo bá dọ́dọ̀ ìyá olóbì bóyá ó ti palẹ̀ mọ́ o bóyá ó sì pàtẹ obì síbẹ̀ o wàá mọ̀ nígbà tó bá débẹ̀. Ah, ẹ sáré lọ kí ni kí ni dúró wọ̀ ṣọ̀gùn ẹ sáré lọ. ẹ fúnra o ẹ fúnra ẹ fúnra o ẹ fúnra ẹ fúnra o ẹ fúnra ẹ fúnra ẹ fúnra ẹ fúnra. irú aláwọ̀ lélẹ̀ bẹ́ẹ̀ o kò jésù kò jésù kò kò ní ṣorí kò ibi kò ní ṣẹlẹ̀ sí kò ní rìn lọ́jọ́ tí ní òun kò jésù àbò tó dájú tó dájú tó wà pẹ̀lú ẹ̀ mo ní fojú sùn kúrò. massive I knew mo tún pé yẹn olóbi yẹn máa ti palẹ̀ mọ́ ẹ́ yóò dẹ̀ sọ fún girama bọ̀ ọ̀ ní gbọ́ tèèyàn tí wọ́n lọ́ máa gbọ́ lẹ́wọ̀ yẹn nìkan lèèyàn kàn ń dárìn kiri lóru máa ń torí ọlọ́run. ti wà ń bíbá for over three hours à ń wá àdírẹ́sì kan ní amọ̀gbẹ́yẹlẹ airport. àdírẹ́sì wo ni ẹ. Ah, ah, ọ̀gànbọ̀ ògúnníkẹ̀. ọ̀gànbọ̀ ògúnníkẹ̀. yẹ ọ̀gànbọ̀. mo ti ń pẹ́ ládùúgbò yìí gidi gan-an mi ò dẹ̀ lérò pé mo gbọ́ àdúgbò tó ń jẹ́ ọ̀gànbọ̀ ògúnníkẹ̀ rí ọgọmbọ náà ló pe náà ọgọmbọ ni òun rí i àdẹ̀pọ̀ náà ṣe rárá ni fi àdírẹ́sì ẹ̀ wọ̀n ẹ wá wo ẹ wo dáadáa ẹ wo ṣẹ́ ti rí nǹkan tó ń sẹ́ǹsì wà ní. let's go movement down. ẹ fúnra màtíyẹlẹ ẹ fúnra ẹ fúnra ẹ fúnra ẹ fúnra ẹ fúnra àfúrajà ló fi jì onílé òfúra olè ní oko lọ. ẹ fúnra ẹ fúnra. ọ̀rẹ́ orí burúkú ti máa ń fa ìfà nínú orí burúkú tó máa ń ṣe tó máa ń dùn mí lórí bàbá táwa báyìí tó mú báyìí kò ní làákàyè. bàbá yóò lọ́pọlọ mi. ẹgbẹ́jì ò ní sáyẹ́nsì. ẹgbẹ́jì lórí burúkú ẹ̀ ló ń wá kiri. wo gbogbo nǹkan tí bàbá yẹn sọ nítorí àǹfààní ara wa ni o tábà lọ ṣagídí ta lọ lóru bọ̀bọ̀ yẹn ó lè lọ di wàhálà sí wa lọ́rùn o confam ló ń sọ yìí o já gbọ́ sí wọn lẹ́nu. o bàbá kí aláìjà rẹ̀ bọ̀bọ̀ yìí o mọ o mọ bó ṣe ń ṣe mi ara ooru karùn-ún la wà yìí nínú sẹ́wọ̀n tán fún wa kí la fẹ́ ṣe. ọlọ́run tó fún wa lélẹ̀ a tó fún wa nímì kí ló ń ṣe a máa dé bẹ́ẹ̀ pàdé mi a máa dé bẹ́ẹ̀ máa gbọ́mọ́ fi aláyé. bàbá ẹ̀rù ń bá mi mo la fẹ́ rìn àfẹ́ lò kíkà fún ma wúyàn kiri lálẹ́ yìí. kí ló ń ṣe tó ń ṣe bí Dixon láì kí ló ń ṣe tó ń ṣe bí Dixon ṣé ọ̀rọ̀ dalẹ́ nu ẹni aláyé já lọ já lọ bá mi. káàárọ̀ ma. ẹ káàárọ̀. ẹ mà káàárọ̀. yes ma. Ah, ìwọ ni. ẹ káàárọ̀ ma. ṣáájú dáadáa àdúpẹ́. Um, àbí mo bá bẹ̀yìn lè mà. kò wọ́n sí nílé. ẹ jọ̀ọ́ ẹ má bínú mà níbo ló lọ. Ah, ayé àdá mo máa rán ọmọ yìí níṣẹ́ látòru mà ni o ló dẹ̀kọ̀ tí ò darí wálé o mi rí. Ah, ẹ má bínú mà o tí n bá gbọ́ yín dáadáa òru lẹ ti rán níṣẹ́ kò dẹ̀ tí wọlé ní táìmì yìí ẹ̀ dẹ̀ gbìyànjú àti wà géńdé ọlọ́ọ̀mà là ń sọ̀rọ̀ ń pa èyí màmá. ẹ bọ́rọ̀ nìwọ náà sọ jáde lẹ́nu nísìn oní géńdé ọlọ́run ó fi hàn pé kì í ṣàròbó nígbà ó bá yá yóò darí wálé. ẹ jọ̀ọ́ ẹ má bínú mọ́ mi ẹ níbo gangan lẹ lọ lóru. ó mà ponú o ìbéèrè òmùgọ̀ ló béèrè lọ́wọ́ mi kó tó dàbí ọ̀parun òun bí mi léèrè ibi tí mo rán ọmọ mi ọmọ mi ibi tí mo rán lóru gànjọ́ kí n tiẹ̀ ẹ ń gbẹ bá ríra yín mọ bí léèrè ibi tí mo rán. ṣé nǹkan tí mo wá sọ fún ẹ ti yé báyìí. Hmm. ó ti wá yé mi yéké já lọ. ẹ bá mọ̀ lọ ẹ̀yin lẹ́jọ́ mọ̀ tẹ́ ẹ̀ wí fúnra yín tó ń yé yín ẹ̀yin lẹ́jọ́ mọ̀. Ni táyé gbógun dé tí kò sólùrànlọ́ nígbà tí ìrètí pin tí kò sálábàárò mọ́ ọkàn mi ṣàárẹ̀. ẹ̀yin mò ń kí ẹ kásán. ok um, um, ẹ jọ mo nídìí help yín ni mo kàn fẹ́ béèrè pé kí lorúkọ àdúgbò tá wà because ni mo kàn ṣáà rí i pé lálẹ́ àná mò ń lọ mo dẹ̀ bá wọn kan sọ̀rọ̀ then the next thing mo jí mo bára mi lórí àkìtàn mi ì mọ ibi tí mo tí mo wà débi tí mo mọ ibi tí mo ń lọ ẹ mọ pàṣẹ ọ̀sẹ̀ mọ́ pòkè eré àbáyé ni mo wà màá lè mọ máa locate address ibi tí mo ń lọ ó ti yé mi but wàá mú wá fẹ́ lọ báyìí ọ̀nà ilé ló tún ṣe bíi kìíní bá. alábàárò mọ ọkàn mi ṣàárẹ̀ ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyá jẹ́ ìyá jẹ́ bó síta bó síta ìyá jẹ́ ìyá ẹ bọ́ta báyìí ẹ bọ́ta kí ló dé gbọ́lẹ̀ fọkọ mi sí. ìyá ibo ni bẹ́ẹ̀ yọkù wà ìyá ibo ló fọkọ mi sí ìyá àjẹ mi ò ní gbà ẹ̀yẹ aládùúgbò ẹ wá bá mi bèrè ọkọ mi lọ́wọ́ ìyá àjẹ yìí o. ẹ má wọ́n bá ṣe mí léṣe. yóò yà lẹ́nu mo ti gbọ́ kí ló dé gan kí ló dé mọ̀mọ́ ọmọ ìpẹ̀lẹ́ ẹ bá mi sọ fún wọn. kí ló dé. ẹ bá mi bèrè pé mo lọkọ mi wá ibo ni yóò gbé mi yóò kù sí ẹ bá mi bèrè lọ́wọ́ wọn. ọmọ mi náà ni. ṣé bọ́mọ yín ni. ọmọ mi ni. lẹ́nu yín nípa tẹ́tí sóhun bí ohun ọpọlọ ni mo ti mọ̀ pé lè mọ̀rọ̀ dá sí. Uh-huh. ayé yóò ní dàpẹ́ lọ́rọ̀ tẹ̀sán yẹn tó bá jẹ́ mi yóò kù jẹ́gbọ́ sí i ni màá gbà kí ìyá yìí mú lẹ yìí o mi lè gbà mi lè gbà màmá ẹ wo bí ìrìnkèrìdò ayé ẹsìn yìí ó ní social media ló wà tí bá di àwọn ọmọ mi sẹ́yìn lórí instagram ẹ̀ tún kí mi gbà mi ní gbà mi ní gbà tí bá bẹ ọ. yẹ́yẹ́ gbọ́dọ̀ lọ tọ́lá ọmọdé kúkú ni yìí ẹ̀mọ́dé ni yìí ayé ìbá bọ̀ jẹ́ kí ni sí yìí gbọ̀mọ̀ kí ni sí yìí gbọ̀mọ̀ mama social media òun ni rẹ̀ gẹ́gẹ́ bí ti yìí tí bá gbé ìsọ̀rí social media àwọn ọmọ mi máa bá yẹ ìjẹ́ lórí snapblog. From Lagos to here báwo mo ṣe débi báyìí kí ló gbaṣọ lára mi báwo mo fẹ́ délé padà báyìí nítorí ọlọ́run ẹ́ báwo mo fẹ́ délé báyìí nítorí ọlọ́run. tí pín tí kò sálábàárò mọ́ ọkàn mi ṣàárẹ̀. civil mímọ́ lówó mọ̀mọ́ lọ́lá mọ̀mọ́ ni àbíyí láwọn ìjọ ìrẹ́wọ̀lẹ́ ọ̀la o ẹ wá rí mi rè èèyàn mi pàtàkì pàtàkì olóríire ire wà lédè òwò dé ire wà lédè ọ̀làdíẹ̀ ní abiyì láwùjọ ńlá ọ̀rọ̀ gun ńlá ọ̀rọ̀ gun ọmọ ògbóye èkọlá ńbẹ ní ìṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ alára níyàn máa jèrò ìlàládé àwọn òkòwòrà dé mọ́ òkú ọmọ akógun wá kojú alára níyàn ọmọ wúnṣọ wúnṣọ ìjà ọ̀rọ̀gùn ti dẹ́kun ń ṣe níjọ́sí bàbá lára ti jẹ́wọ́ ní náà sọ ní òun ọ̀rọ̀ gún ọmọ ṣẹkùn ṣẹkùn alára ní bàbá wọn sọ wọn sọ wọn náà jẹ́ ọ̀rọ̀ ogun ti dẹ́kun òun ṣe níjọ́sí ní bàbá lára ti jẹ́wọ́ ní náà sọ ní òun ọ̀rọ̀ gún ọmọ ògbóye ògbóye ìkọlá ìlú ẹrú ògbọ́dọ̀ wọbẹ̀ ìwọ̀fà gbọ́dọ̀ sùn. àwọn tó ní owó lọ́wọ́ kò lè jẹ kò lè mú kò fi máa mú ẹ̀gbọ́n kò fi máa mú àbúrò àmà wàrà tí bàbá ńlá bàbá wọn fowó dá àṣírí rẹ̀ ò màmá ní tú àmọ́tọ́ máa wò ní bó bọ̀rọ̀bọ̀rọ̀ ọ̀sẹ̀ mọ́dúpẹ́ èèyàn wà dáadáa ìrẹ́ wà lé ọ̀la o a kì í nílé bàbá kámánì ti màmá ìwó lódò ọba nílé òdìdẹrẹ́ ìwó ìwò ìwò tó dídára pé tí ò lè pè tán ìgbà níṣẹ̀lẹ̀ màmá tó bí ọlọ́mọ ọmọ olúgbọ́n àgbẹ̀ nìyàn ọmọ ọba yàmù àgbẹ̀ nìyí wọn ègbówó là lọ́wọ́ ẹ̀yìn ẹ̀yìn làgbé olóòlà ti sá kẹ́kẹ́ ọ̀gbẹ́ olóòlà ti bàbá já alágbé olóòlà kò yé wọn yóò yé wọn lọ́la. èròjè náà gbé bẹ́ẹ̀ bá ti dédò ọba kẹ́ ẹ̀ dúró ojú òru wọn jẹ̀sẹ̀ ìyá ó mi ìrọ̀ kálá àwọn òjò mi ọba ó ro ìwó ìwò ìwò tó dídára pé tí ó lè pè tán. ìbánisẹ̀lẹ̀ màmá rẹ̀ ọmọ ológun àgbẹ̀nìyàn ọmọ bàjàmù àgbẹ̀nìyìn wọn ègbówó lọ́wọ́ ẹ̀yìn àṣírí rẹ̀ ò ní ti rè wọlé àmọ́ tó máa wọ́n máa ní bó bọ̀rọ̀bọ̀rọ̀ ìwọ oníṣẹ̀lẹ̀ màmá tó bí ọlọ́mọ ìwọ olódò ọba ma wọn è gbowó lọ́wọ́ ẹ̀yin ẹ̀nà má gbowó lọ́wọ́ yín erégedé la fẹ́ fi ọwọ́ wọ èròjẹ náà gbé sábẹ́ kìíní ní kí ìyanu ojú oró wọ jẹ́sẹ̀ ìyá ó mi ìrù ọ̀ká làwọn òjò mi ọba ó tòrò bómi ọba ó bá tòrò kí là ń fẹ́rẹ́ ọmọ bọ̀ mú bọ̀ èṣù kí là ń fẹ́rí mú bá jagun òòṣà méjèèjì wo èjì yan bẹ́ẹ̀ ni kéèjẹ kọ bálẹ́ bá tilẹ̀ Ògún ni wọ́n tọrọ lọ́wọ́ ọba òjá gbanágbaná wọn o ire wọlé àwọn tó ní owó lọ́wọ́ tí ò lè jẹ kò lè mu àwa ò máa wọ̀rọ̀ tí bàbá ńlá bàbá wọn ò fowó dá àṣírí rẹ̀ ò ní tú àmọ́ tó máa wọn ò máa ní bò bọ̀rọ̀bọ̀rọ̀ o. ayé mi ilé alámọ̀ wo ni bọ̀bọ́ yìí ti mọrí ẹ̀ náà ẹ wo bó ṣe ń náwó ó náwó lánàá ó náwó oúnjẹ tó ná last month láì ń ṣe tọ̀ ìbọn pa bọ́pá náà ṣe máa ń náwó ni bọ́pá ṣe ń náwó kí ló dé ṣé mo tún máa lọ bá bọ̀bọ̀ ilé ni wọ́n sọ pé atj lẹ lolúwẹ̀ alátẹnujẹ. kí ló dé. kò sí nǹkan kan sa. ṣé kò sí. ẹ sà um, um, ẹ̀yin ni mo wá rí sà kí ló dé mí náà lórí. ẹ sà um, bọ̀dá tó ń náwó lọ́ọ̀kan yẹn ni mo wá béèrè lọ́wọ́ yín pé báwo ló ṣe jẹ́. náwó náwó lòun bóun ṣe máa ń ná nìyẹn máa ń ná láàárọ̀ máa ń ná lọ́sàn-án máa ń ná lálẹ́ tí ò bá ti náwó kò kí ń gbádùn kò ṣubú ní bóyá ìwà ẹdẹ́bí tó bá dọ̀bálẹ̀. ok bọ́tà ẹ wojú mi dáadáa. ẹ bọ̀dá tó ẹ sọ pé ó náwó yẹn Eh. ṣùgbọ́n sọ pé ẹ dá àwọn ọmọ dáadáa. Ah, àná abujẹ́bu dání lóhùn. ẹ wojú mi kẹ ẹ wojú wọn ṣé ẹ rí i pé èmi náà ni mo náwó yẹn ni. Ah. èmi nìyẹn èmi náà mo náwó. pé wọ́n ló náwó. èmi mo náwó ẹ wò dáadáa ẹ wò ẹ máa rí ẹ máa rí i pé èmi the same person tó wà wájú èmi náà mo náwó yìí. Ah, ìwọ náà ló náwó bẹ́ẹ̀ nìyẹn wò ó náwó olórí burúkú àṣìírè ó sọ mí di wèrè èèyàn náwó tó èèyàn náwó bẹ́ẹ̀ oníwọ̀n ló náwó ṣé bí ṣe gbá ẹ létí yìí sìn mo gbá ẹ̀hún létí bẹ́ẹ̀ àṣìírè kó sì kú omi máa jáde òní kúre ó kàn fẹ́ ó fẹ́ bámùdù mi jẹ kó sì kú omi má bámùdù mi jẹ lójọ olórí burúkú àṣìírè èèyàn náwó báyọ̀ ní pé ṣé mi ò rí bójú ọ̀hún ni ṣé tí wọ́n bá ya wèrè ṣé mi ya wèrè ni. ẹ ìrèwọlé tẹ ẹ ra mẹnulẹ ọ̀rọ̀ yẹn aláàánú èèyàn ni sẹ́ẹ̀rí tí ìrẹ́wọlé bá dé street kan báyìí ó máa bọ́lẹ̀ ó máa gbé owó báyìí ó máa máa gbé fáwọn èèyàn ó máa máa fi ta wọ́n lọ́rẹ ó máa máa fi ṣètọrẹ àánú káàkiri sẹ́ẹ̀rí tó bá ṣe bẹ́ẹ̀ tán ní street yìí ó tún máa bọ́ sí street kejì tó bá tún kú òun kejì ó tún máa bọ́ sí kẹta sẹ́ẹ̀rí street ta ní ní agbègbè yìí ó tó fifty five gbogbo ẹ̀ ló dẹ̀ máa yí káríkárí ẹ bẹ́ẹ̀ dẹ̀ ṣe kò kí ń jáde bẹ́yẹn o ẹ̀mẹ́ta báyìí ló máa ń jáde lọ́sẹ̀ ó máa jáde lọ́jọ́ monday ó máa jáde lọ́jọ́ wednesday ó dẹ̀ tún máa jáde lọ́jọ́ friday ló bá tán. Eh, bros ẹ jọ̀ọ́ ẹ má bínú o ilé ìwọlé tẹ wá ṣàlàyé ẹ kalẹ̀ téèyàn bá fẹ́ rí báwo lèèyàn ṣe lè rí téèyàn bá fẹ́ mọ̀ wọ́n fẹ́ mọ irú èèyàn tó jẹ́ gangan. kò sí èèyàn kankan tó mọ̀ nípa ẹ̀ gbogbo àdúgbò ìṣètò kò sí èèyàn kankan tó mọ̀ nípa ẹ̀ àmọ́ ẹnìkan ṣoṣo tó tún lè mọ̀ nípa ẹ̀ ni ìyá amòye. ìyá amòye. bẹ́ẹ̀. báwo lẹ́yìn ṣe fi pé ìyá amòye lè mọ nǹkan pa ẹ̀. nítorí pé ìyá amòye nìkan ni wọ́n mọ nǹkan tí ẹnìkan ò mọ̀. ìyá amòye. bẹ́ẹ̀ ni. ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣé ẹ lè mú mi dọ́dọ̀ ìyá amòye náà. ìyá àmọ̀yé ní gbogbo èèyàn mọ̀ mí sí lóòótọ́ ni mo fọ́ lójú àmọ́pọlọ mi ò fọ́ o lóòótọ́ lójú ta mi ṣókùnkùn bíríbírí àmọ́ kedere nìmọ́lẹ̀ tàn sójú inú mi níṣe ni wọ́n bí mi láfọ́jú àmọ́ gbogbo ń tẹ́ńtọ́ lajú méjèèjì kalẹ̀ tí ń fi ríran òrí gbogbo ẹ̀ pátá lolódùmarè ń fún mi rí wàá já gbìyànjú ti sẹ́gbẹ̀ẹ́ kan náà kí n dáhùn ìbéèrè tó bá wá. Hmm. sórí ọ̀dọ́mọkùnrin olówó tó ń sọ̀rọ̀ rẹ̀ yìí hmm. eré wọlé ọmọmúrewá alábí àbí ní déédé aago mẹ́sàn-án ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ní ọdún mẹ́rìnlélọ́gbọ̀n sẹ́yìn ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún mẹ́rìnlélọ́gbọ̀n sẹ́yìn. ìyá tó bí ẹ ló ní kí n sọ ẹ́ níbẹ̀ yìí òkú èmi ni mo fi àlàó ọmọrọ́pò ni mo fi kún inú oyún ló wà nígbà tí bàbá ẹ jáde láyé a bí ẹ ní. Ni déédéé agogo mẹ́sàn-án àárọ̀ ní ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún mẹ́rìnlélọ́gbọ̀n sẹ́yìn kété tí ìyá ẹ̀ bí ẹ̀ sílẹ̀ báyìí lòun náà jáde láyé bó ṣe fi kú ṣàgbà mi nìyẹn bí ọmọ kan ṣoṣo tó kù fún mi láyé bó náà ṣe tún fi mí lẹ́sàáyé lọ ni. inú oyún ni ìréwọlé alábí wà tí bàbá tóbi fi jáde láyé bí sì ṣe ń dẹ́sẹ̀ wọlé ayé báyìí níyà rẹ̀ náà jọlọ́hún pé ìyá rẹ̀ kan ṣoṣo náà ní bẹ lọ́wọ́ àwọn òbí tó bí o ìyá ìyá rẹ̀ ló tọ́jú rẹ̀ títí tó fi dàgbà lọ́jọ́ tí wọ́n wáá bí ọmọ yìí tí wọ́n bí ire wọlé ọmọ múre wá àlàbí títí tọ́jọ́ mẹ́jọ fi pé omi lásán ni mu torí kò sówó tí wọ́n ra nǹkan jíjẹ fún un àmọ́ kàyéfì ńlá kan ṣẹlẹ̀ nígbà tó pọ́jọ́ mẹ́jọ gbáko ṣàdédé lọkùnrin aláṣọ àlàkàndé ó dé pẹ̀lápòtí lórí ó lápòtí ìdókòwò ni. Hmm ó lórúkọ Ìrèwọlé Ọmọmúrewá Àlàbí lòun sì fi rà á ó ní bọ́mọ náà bá ti wá dàgbà tó pọ́dún mẹ́wàá gbáko ó ní kí wọ́n ta ìpín ìdókòwò yìí kí wọ́n sì kówó rẹ̀ fún un ó lólódùmarè ọkọ̀ bí ó ti nà ó wá fún ẹlẹ́gbẹ̀rún kan lọ́jọ́ náà lọ́hùn. omi lásán ni mo fún ẹ mu títí di ọjọ́ mẹ́jọ kò sí olùrànlọ́wọ́ kò sálàjọsọ kò sálàbàárò kankan àmọ́ ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi ní ọjọ́ tá à ń ṣe ọjọ́ mẹ́jọ ẹ̀ gangan ni ọkùnrin àjèjì aláṣọ dúdú kan wọlé wá ló bá fún mi ní ọgọ́rùn-ún náírà ó ní kí n máa fi tọ́jú ẹ̀ ó dẹ̀ ṣèlérí fún mi ó lóun ò ní jìnnà sí wa òun á wá máa wẹ̀ lóòrèkóòrè àmọ́ látijọ́ yẹn o àlọ́ arákùnrin ni mo rí rè mi ò ráàbọ̀ ẹ̀. <laughs> látijọ́ tọmọkùnrin ọ̀hún ti wá wá kọ̀sẹ́ni ó gbúrò rẹ̀ mọ́ di bí mo ti ń wí yìí o ńgbà tọdún mẹ́wàá pé wọ́n ta ìpín ìdókòwò gẹ́gẹ́ bó ṣe wí wọ́n sì kówó rẹ̀ fún owó ìlọ́sọ ìrèwọlé àlàbí di ń tọ́ dà lónìí àtìgbà náà ní tí ń wẹ̀nú owó ní tí ń gbénú owó ṣe rere bí ń ṣe wá ń fowó ìsáàánú tó bẹ́ẹ̀ lówó ọ̀hún pọ̀ sí i. Eh, um, màmá. Hmm? ejo ma um e ma binu fun bere ti mo fe bere yo um mama da to to ri wole data mm ejo nbo lo wa ah ah ngba ti e se po omo bi anle mo wule di mu a kuku de bí àrùn bí àrùn èlàdé ah. hmm. ojú orí ìyá àgbà tó béèrè lọ́ọ̀ mi ọ̀rẹ́ bí wọ́n ṣe sínú. màmá eh? nǹkan tẹ̀ ń sọ fún mi ni pé ìyá àgbà yẹn ni wọ́n sin síbi. Eh. ní kété tí eré wọlé dolówó tán ni ìyá àgbà náà jáde láyé. Eh, but um, ẹ má bínú mọ́ ọ pẹ̀lú bí rèé wọlé ṣe wá lówó tó hmm. kí ló dé tí ò tún sáré màmá ṣe àwọn hmm. ṣáà lọ tó dàgbà. Eh, Fálànà rántí ẹ tara ẹni làárán bébà ò ní tó tún béèrè mọ́. ara mà. kọ́ mọ omi yìí náà kọ́kàn ẹ̀ balẹ̀ ló mọ̀ ṣe mo dúpẹ́. Ah, Jésù. ń gbẹ́ ti gbẹ́ gan o. báwo ló ṣe wá rìn you got me really worried ó yá ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ fún mi jọ. bébì ṣorí nǹkan tó ṣẹlẹ̀ lọ́rùn yẹn nǹkan tó ní agbára gidi ni mi ò sẹ́wọ́n mo ṣe lè máa sọ nítorí ó kà mí láyà gan ó dẹ̀ bà mí lẹ́rù. I can imagine ọmọ kan you know you have me just say it anyhow sọ bó bá ṣe yẹ kó sọ ọ kó kàn sọ anyhow just let me know ẹ̀rù bà mí gan o. Um, jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí ṣòrí ní ìgbà tí mo. ó <coughs> ti mú mi tán ṣe ń bomi sí wa òkè pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kí ni pẹ̀lẹ́ kí ló ṣẹlẹ̀ ó ti ń à. yẹ mo gbé sílẹ̀ ní ẹ̀jẹ̀ ẹ gbà mí o ta ló wọlé ẹ̀jẹ̀ ṣe mo ṣàmì mi ṣàmì mi ṣàmì mi ṣàmì mi ṣàmì mi o kí lè ní ìdílé má sọ̀rọ̀ ní rọ kókò lágbàlá ilé olúwẹ̀rí kì í gbóná títù títù ní tolúwẹrí. ẹ Ah. ọmọ mi ìjọ mọ̀dí tí ọkọ rẹ fi ń pẹ̀jẹ̀ lẹ́nu nítorí n tó rí tó fẹ́ wí tí ó sì gbọ́dọ̀ wí ni. àfúnsọ èèwọ̀ ni kò tí ì gbọ́dọ̀ sọ jáde àfìgbà tí wọ́n bá gbà láàyè pé kò lè sọ. ṣé ẹ wá rí ìyá tẹ̀yìn ń pè lájẹun àjẹ́ ni nítòótọ́. ó sọ bẹ́ẹ̀. mi ò sọ. rárá o kì í ṣerú àjẹ́ tẹ̀yìn ń rò lọ́kàn nítorí pé kò sẹ́ni tí wọ́n ó pè tí ò ní jẹ́ àjẹ́ abiyamọ ni. àjẹ́ abiyamọ. bẹ́ẹ̀ ni mò ń bọ̀. mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin kékeré ẹlẹ́yẹ tó ṣẹnu ṣoṣoṣoṣo ẹ̀yin ẹ̀rẹ̀mbẹ̀sẹ̀ ẹlẹ́yẹ tí èjẹ́ kọ́mọdé roko dé àgbọn àṣà ìfúnnilẹ́dẹ̀ ẹ̀sìn tí ń gbòdìdí ẹni pàjẹ́ lọ́wọ́ ẹni mo dúpẹ́ o ọmọ mi nǹkan tẹ́mi rí wo rí o ṣáà pàrọ̀ àwọn ìyá mi àjẹ́ ni wọ́n ń bọ̀ ọjà àwọn ayé ló ń bẹ́ǹdì ọ̀rọ̀ rẹ̀ hmm. ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹ̀rù ń bà mí ni tó lọ rí tọrọ àkàrà lọ́wọ́ àwọn ìyá mi ẹlẹ́yẹ wọ́n fún un lákàrà tán ló tó ń béèrè ni àwọn ẹlẹ́yẹ bá bínú ló bá fún un kò lórí àtìgbà náà lẹ̀rù bà mí ti ń jatọ́ lẹ́nu ayé ò ní jatọ́ lẹ́nu rẹ̀ ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí nítorí nǹkan kan ni wọ́n fi jẹ́ kí nǹkan kan wáyé o wọ́n ti mọ̀ pé tó o bí ọmọ sóró yóò tó sọ pé bọ́lẹ̀ ó bàjẹ́ lára rẹ lójoojúmọ́ àwọn ìyá mi àjẹ́ ni wọ́n ń jò ó mu torí pé ọmọ tí wọ́n bá bí òun ọmọ tó wọ́n bá tún wá bí ọ fẹ́ bí ọmọ kan ọmọ ológo ni tọmọ bẹ́sẹ̀ ti lè dé àpésìyàn là lọmọ náà jẹ ọmọ tí ọmọ lọ́wájú tí gbogbo èrò ọmọ ọrọ̀ tẹ̀lé lẹ́yìn báyìí ọmọ tí ọmọ bọ́ gbogbo òlú kan ni ọmọ òun ni wọn ò fẹ́ kọ́ wáyé ìdínú táwọn ẹlẹ́yẹ fi ń tẹ̀lé ọ kiri obìnrin biribiri lorúkọ tí wọ́n ń pe kú bẹ́ẹ̀ sì lọkùnrin gidigidi lorúkọ tí wọ́n ń pè sùn ọ̀dàrà obìnrin kúkúrú tí ń bẹ lọ́nà ọjà lorúkọ tí wọ́n ń pa àwọn ìyá mi ẹlẹ́yẹ obìnrin kúkúrú ló ń tẹ̀lé wọ́ọ̀kì. ẹ ah, eh, bàbá mi ò ṣe anybody now ẹ bá mi bẹ̀ wọ́n. àyè tó ṣe fáwọn ẹ̀yà mi ẹlẹ́yẹ àwọn àṣà ìfúnnilẹ́dì ẹ̀sìn gbòdìdí ẹni pàjẹ́ lọ́wọ́ ẹnu ọlọ́run bẹ̀rẹ̀ àbìrù ṣoṣo àwọn olópin ló fi dá lálẹ́ ìyá àti ọ̀lẹ́dẹ̀ gbòǹgbò ló kó sẹ́ẹ̀ ti gbọ́. àmọ́ fọkàn ara rẹ balẹ̀ kò sí nǹkan tó ba nínú jẹ́ bí ifá tán dátán ní òlé tutù ifá tiẹ̀ lé tutù nítawọn ẹ̀yà mi ẹlẹ́yẹ sọ pé àwọn gbà lọ́wọ́ rẹ ni pé tọ́ ọ bẹ́ẹ̀ tilẹ̀ bímọ náà tán ojú awẹ́ rẹ̀ ọ̀ pàdé wọn láwọn ó tilẹ̀kùn bẹ̀ wọ́n sì fi kọ́kọ́rọ́ pamọ́. kí lẹ sọ nǹkan ọmọbìnrin rẹ ò ní ṣiṣẹ́ mọ́ tí bẹ́là òfin fún èyí ò nìkan kọ́ o òjò tó ń rọ̀ tí ò tí ì dá tó ní òtó tàná tí wọ́n bá fi dé ọmọ bọ́yá yóò ju tàná lọ wọ́n tó wá sọ pé o ò ní rówó náà o sì ní rí gbà lọ ọmọ ah! tọrọ aṣọwọ̀ kó tó wọṣọ ni. ayé mi ti bàjẹ́ bàbá má tọrọ jẹ́. ayé mi ò ní bàjẹ́ ọmọ tó ṣe ọmọ tó ṣe ó ṣeé ṣe kọ́ ọmọ lè fún mi lé sí ìyá rẹ̀ bọ́yá kọ́ lọ lé kọ́ lọ rèé rò ibi tó o bá forí ẹ̀ tì sí kọ́ padà wá bá mi rà rẹ̀ kò sí nǹkan tá a fẹ́ ṣe sí jù bá ń lọ o bí n bá sọ fún ẹ gbọ́gbọ́n kan tó wà ń bẹ ọ̀gbọ́n mọ̀ ń tàn ni mi ò sì ní fáwọ́ mi ṣe ké. mi mi mi lówó mọ́. yóò ní lówó mọ́ àwọ̀ rẹ kún dúdú. Ah! ó sì táwọn èèyàn máa bèrè pé kí ló sí ọ́ tó nílé sọ́n tó ṣẹlẹ̀. nígbà táyé gbógun dé tí kò sóòlù ràn nígbà tí ìrètí pin. báwa di lákìrí bọ́tọ̀. kí ló máa ṣẹlẹ̀ sí ṣọ́ọ̀bù yìí. wọ́n dẹ̀ lẹ́ni tó wáyé tí obìnrin ayé asán ló wà. kí láǹfààní owó tí èèyàn kọjọ tí ó bímọ. <sighs> I think màá choose tọmọ yẹn at least nígbà tí bímọ. Oh. <sighs> Oh. <sighs> bàbá mm-hmm. nípa gbogbo ọ̀rọ̀ tẹ bá mi sọ lọ́jọ́ sí mo ti ṣe tán àti ṣe sá. ọ̀rọ̀ tí mo bá ọ sọ ìwọ ti rò dáadáa o sì ti ṣetán láti ṣe ẹ̀yin mi kò jẹ́ kó mọ̀rọ̀ gbọ́ o kọ́ má dàbí pé gbogbo nǹkan tí mo sọ fún ọ ò gbọ́yé dáadáa o ní tí mò ń gbìyànjú àti sọ fún ọ ni pé tọ́ ọ bẹ́ẹ̀ ti lè ṣe nǹkan tó lọ́ọ́ fẹ́ ṣe yìí o ò ní ní nǹkan tí wọ́n ń pè lójú awẹ́ mọ́ o ọkùnrin kọkùnrin kan kò sì ní bọ́ lájọṣepọ̀ mọ́ láyé tìgbẹ́ làwọn fi fọn gbogbo òkú tó ń bẹ lára rẹ pátápátá gbogbo ẹ̀ làwọn tó láyé ọgbà. bàbá ó yé mi dáadáa àmọ́ mo fẹ́ kọ́ mọ́ gbẹ̀yìn mi ni. mo fẹ́ kọ́ mọ́ gbẹ̀yìn rẹ ah, ọmọdé lòun ti ṣe tán ẹ̀yin ìyá mi àjẹ́ ọmọ yìí lòun ṣe tóun fẹ́ bẹ́ bọ́ra mu ti yan gan ó lòun ṣe tóun fẹ́ fòwúrọ̀ kùtù borí ìṣàgbọ́bí papọ̀ ayín àwọn ìyá mi àjẹ́ ajímọ̀jẹ̀ nǹkan tó léegun àwọn ẹyẹ sápòjò orú àròdìmọ̀gàlè sápòjò ogun àfihàn ẹyẹ ni wọ́n tí wọ́n ń jẹ ní gbangba oko àwọn ògbólógbò ẹyẹ àjẹ fún ọmọ ènìyàn mọ́ bíi ẹ má jẹ ti fún tẹ̀dọ̀ tèmi ẹ má jẹ ti fún tẹ̀dọ̀ tèmi wọn ò sì ní jẹ ti fún tẹ̀dọ̀ wọn náà wọn ò ní jẹ ti fún tẹ̀dọ̀ wọn náà ah okú ọmọ ṣe àmọ́ níwọ̀n ìgbà tó wá ló ti ṣe tán òun ò jì ó yí ọ mo ní tí n bá gun fún ọ má sọ fún mi pé òkun náà tí n bá ti sá fún ọ lóògùn má sọ fún mi pé ọ̀jẹ̀ sórí lúbúlúbú lúbúlúbú lúbúlúbú tí n bẹ lójú ọlọ́run bí ọba kùdé gangan bẹ̀ ni wọ́n pè lóògùn igbó ọ̀dájú ni mo ti lọ bá wọn sáwọ́ inú àjàlẹ̀ sì ni wọ́n ti bá mi ṣe tutù rẹ̀ èmi kúlúkúlù sẹ́wọ́jọ́ ti bá lu wẹ̀sẹ̀ wọ̀wọ̀ àmọ́ dákun ọmọ mi orí tàbí ta dé ìta bá rí pẹ̀lẹ́ torí ẹ ni mo ṣe gbà láti ṣe. Ah, ọ̀kà kẹ́bọ̀ tí nǹkan gún láṣẹ agede ayé òun ibẹ̀ lágbèéká báwọn tó láyé bá ti gbẹbọ náà lọ́wọ́ wa iná ránu ni wàá kọ́ ọmọ tí ó tọwọ́ bẹ́ẹ̀ rú tó ti bọ́. Eh, báwo la ṣe fẹ́ ṣe sá. àwọn ah, fi yín ó lẹ̀ fáwọn àyàmí àwọn ajímọ̀jẹ nǹkan tó léegun ẹyẹ sápò yorùbá àrọ̀ ni màgàlè sápò yorùbá àwọn ni wọ́n yanjú ètò kù onígbóná kan gbọ́dọ̀ pẹ́ lẹ́nu bẹ́ẹ̀ sì lọ́wọ́ gbọ́dọ̀ pẹ́ sáà kékeré ìwọ sùúrù wọn bọ tó ti bọ ń bọ̀. Ah. oríṣi nǹkan méjì ni wọ́n béèrè lọ́wọ́ mi tí wọ́n dẹ̀ jẹ́ kó yé mi pé tí mo bá yọ̀ǹda àwọn ṣetán láti jẹ́ kí n dọ́lọ́mọ láyé. mo dẹ̀ gbà mo pinnu láti fi nǹkan méjèèjì náà sílẹ̀. wọ́n béèrè fún ojú ara mi ètò fi jẹ́ pé mi ò lè ṣe bí obìnrin mọ́ títí tí màá fi wọlé ọlọ́run sùn wọ́n sọ bí dílákìrìbò tó ọ̀la ọ̀la èyí tó yẹ kí n fi jẹ́ èèyàn láyé wọ́n ní kí n yọ̀ǹda ẹ̀ fáwọn mo tún gbà á nítorí pé kí n lè bí ìyá ẹ̀ sáyé ni méjèèjì ni mo pinnu láti filẹ̀ fún wọn láì mọ̀ wípé tó wà lẹ́yìn ọ̀fà ojú ẹ̀jẹ̀ lọ wọ́n tún gba ọkọ mi àwọn náà pa mí lọ́kọ ó fi jẹ́ pé nǹkan mẹ́ta tó ṣe pàtàkì sí mi nílé ayé mi ni wọ́n gbà lọ́wọ́ mi nítorí pé kí n lè jábì àmọ́ kí n lè dọlọ́mọ láyé kí n lè rí ìyá ẹ̀bí gbogbo ẹni mo ṣe o mo grandma gbogbo nǹkan tẹ́ kà sílẹ̀ tẹ́ ṣe títorí mi lẹ ṣe ṣe nítorí tẹ́ ò bá ṣe kẹlẹ bíyà mi ni báwo lọ ṣe fẹ́ bí mi náà sáyé. ẹni ayé ìyàlá òrìṣà òrìṣà òrìṣà ò ọmọ gbàgbé kẹ. o káre ọmọ mi mo rí pé o ti sunkún ojú rẹ ti dá o ti sunkún ara rẹ ti wálẹ̀ o ti sun burúkú ayé rẹ o ti sun dànù bí n bá gbà ọ láàyè kó o sunkún ojú rẹ kójú rẹ wálẹ̀ kódà àmọ́ mo ti wá rí i pé o ti sunkún ara rẹ ti balẹ̀ mo ṣetán láti bá ọ ní gbólóhùn. ọmọ mi ológo la dá ọ wá látòde ọ̀run wá sílé ayé lóòótọ́ ò wá nídìí ọlọ́ba àmọ́ àyànmọ́ rẹ sọ fún wa wípé ọba ńlá tó jọba lọ ní ọ kádàrá rẹ jẹ́ ká mọ̀ wípé ọba tí ó mọ gbàdọ̀ balẹ̀ ọba òun ni ọ wípé tó o bá ti délé ayé àtọba àtijọyè àtọkùnlúùlú gbogbo wọn ni wọ́n mọ̀ wárí fún ọ. Hmm. yóò wá ṣe ọ ní kàyéfì wípé wọ́n tá a dá lọ́ba wá sílé ayé. Si ló wá rìnrìn àrè àkámọ́ra ní àkámọ́ra yìí jẹ́ bẹ́ẹ̀ ó rí ìyá tó bí ìyá rẹ lọ́mọ ó gbìyànjú pé kó o lè wálé ayé ó rìn ó jẹ̀gbín ó jẹ̀kara wọn rópin ọbẹ̀ ó gbìyànjú láti jẹ wọn ọmọ ọmọ tóun bí sáyé nítorí pé wọ́n ti jẹ́ kó mọ̀ yìí pé ológo lọmọ ọmọ rẹ̀ ṣé o wá rí ìyá rẹ tó bí ọ gangan lọ́mọ abiyamọ ni kí wọ́n bá lè gbélé ayé níyà rẹ fi fẹ̀mí rẹ̀ lẹ̀ ló fàyè lẹ̀ ló gbọ̀nà ọ̀run lọ. ó wá rí ìwọ tán wá fàyè lẹ̀ tán gbọ̀nà ọ̀run lọ fún kó bá lè ṣe lé ayé àwọn arógo síwájú ológo àwọn ni wọ́n gbògo rẹ̀ tó o bá gbàgbé arákùnrin tó pò pàdé tó ní orí àwòrán ara rẹ lára rẹ ṣó rántí pé ọjọ́ kan náà ni wọ́n bí yín àsìkò kan náà tí adániwáyé ṣẹ̀dá rẹ òun náà rọ̀ wá látòdì ọ̀run wá sílé ayé kété tí àwọn oníṣẹ́ láabi tí wọ́n ń fẹ́ ògo tìyẹ́ jáde òun ló ṣe kò ń gé ògo rẹ rere tó fẹ́ sí lára lòun fi ń gbélé ayé tó túmọ̀ sí wípé ògo tìyẹ larákùnrin ọ̀hún ń lò tó o bá wá fẹ́ gba ògo rẹ padà mo fẹ́ kó o mọ̀ wípé ẹ̀yin kíkú là jogún o àsìkò ogun là á ṣaàgùn oògùn nítorí ogun amọ́ọ̀dógún àtòògùn àtòògùn ni mò ń la nílò ogun ogun tó túmọ̀ sí pé àti rí ògo rẹ padà yóò là ọ́ lóògùn kógo rẹ tó lè tẹ̀ ọ́ lọ́wọ́ kódà ó ṣeé ṣe kó la tẹ̀mí lọ àmọ́ bó bá tún wá wo adániwáyé ó tún ṣeé ṣe kó mọ̀ la tẹ̀mí àmọ́ oògùn ń bẹ nínú oògùn tó fẹ́ gbà ọmọ mi mo wá fẹ́ bi ọ́ ṣé o lè jagun láti lè gbógun rẹ̀ bẹ́ẹ̀ ni bàbá mo ṣetán láti ja ogun láti gba ògo mi padà. nígbà táyé gbógun dé tí kò sólùrànlọ́ nígbà tí ìrètí. ó ti wá yé mi báyìí pé àti ṣoríire mi ọwọ́ mi ló wà. tó bá kọwájú sí mi kí n ta tó bá kẹ̀yìn sí mi kí n ta ó ti wá ké mi nìkan báyìí dandan ni kí n tún rárá mi pa mo gbọ́dọ̀ gba ìtọ́ mi padà. Hello? Yeah, I'm calling to let you know that I've come to a conclusion. So please get the stuff ready. Thank you. Daniel. ni o? Èmi ni o. Èmi ni Ọlọ́run ló ń Good morning. Morning. Yeah, my name is Beyoko. Be what? Beyoko. Ẹ káàbọ̀. Láti um, bo. Láti state wa mo bèrè Mr. Ariwole. Eh eh. Yeah, um, actually I'm a journalist. Johnny what? Yeah, oníwèé ìròyìn. Oh. Yeah. Ṣé mo ní appointment pẹ̀lú wọn? wọ́n dẹ̀ fún yín ní appointment lé ní. yes. ọ̀gá fún yín lé ní. yes. ah ọ̀gá máa ń gbàgbé nǹkan wọ́n fún yín lé ní. yes. mo ń bọ̀ ọ́ dé ọ̀gá àwọn àti wọn ní sọ wọn fún ọ lápẹ̀tẹ̀ wọn ní sọ fún ọ wọn kò fún ọ lápẹ̀tẹ̀ dànù. ẹ bí ọ pé mọ ń bọ̀ jáde ẹ farabalẹ̀. àmọ́ nọ́mbà tọ́gì nọ́mbà ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ẹ ojú tó ń dun ìsàlẹ̀ pátá nọ́mbà ọ̀gá wa o. ọ̀gá ọ̀gá hello ọ̀gá èèyàn kan wà lẹ́nu géètì ọ ní ìwé ìròyìn làwọn pẹ́ fáwọn lápọ́ìntmẹ́ǹt ah ẹ ṣé mo ti gbọ́ màá jẹ́ kàn wọlé ẹ̀wọ̀n ọ̀gá o máa ọlọ́kadà yẹn náà jẹ kọjá obìnrin yẹn <laughs> àti wọ́n máa ẹlẹ́ja yẹn ẹ mọ̀ ẹ̀mọ́ pé abẹ́ bá mu gàrí lọ́sàn-án ní ọ̀sán. ọ̀gá mo ní ìwọ́n retí o bọ́ọ̀lù Arsenal yẹn olódùkú kú bọ̀bọ́ yẹn kí n ló gbá gọ́ ẹ̀ ló kọ́kọ́ gbá o ó ṣe léṣe gan ẹ mò ń bọ̀ jáde mo sì wà lórí fóònù pẹ̀lú ọ̀gá bọ̀bọ́ yẹn ló gbá lẹ́sẹ̀ tó bá yẹ gba àwọn méjèèjì ṣubú mo dẹ̀ ní kí ẹ má gbàgbé ẹwọ́ <laughs> ọdún ti dé ọ̀gá o Christmas sálá <laughs> <laughs> ok màá ṣì fún wa ṣì wọ́n ṣì wà ń bẹ̀ wọ́n ṣì wà ń bẹ̀ mo tì wọ́n mọ́ta náà mo ń bọ̀ ọ̀gá kẹ́rì mo fi ń pè ó máa padà ok sir sorry bọ̀dá mo tún ń bọ̀ gáàsì àwọn ọ̀rọ̀ mi wọ́n ní kẹ́ wọlé má bínú wọ́n bá àwọn ọ̀gá àṣà àwọn ọ̀rọ̀ kan ni pẹ̀lẹ́ ẹ wọlé ọ̀gá àti mo ti sọ fún ọ ẹ pẹ̀lẹ́ ojú yín lé o arákùnrin dé ni ẹlòmíì ìrònú ló bá ìrònú ti ba ayé ẹlòmíì jẹ ó lè jẹ́ pẹ̀lú àwọn ìrònú wa bí wọ́n á sọ̀rọ̀. Oh. claimed to be a journalist. So, why are you pointing a gun at me? I was never a journalist, but I guess I'm about becoming a killer. You. Ìwọ eré wọlé ọmọ múre wà làbí ni mo fẹ́ pa. Ẹ̀tọ́ mi tó wà lọ́wọ́ ẹ ni mo wá gbà. Tánà ogun fún mi yá. Tó bá dẹ̀ jẹ́ tìjà ni. Lákọ̀ lèmi náà wà bí ìbọn. Ó kéré. Ó wọn ò bí ìyá ńlá kú bàbá ńlá kú bàbá tó bí bàbá ẹ̀ dá kọ́lá fẹ́ kọjú ìjà sí mi ọmọdé ni ẹ̀ máa ń ó láyà akẹ́bọ̀jẹ́. so for your mind òun rò kó bóyá tọ́ igan ni mo mú wá bí. Next time. Shoot when you're supposed to shoot. Don't talk when you are supposed to shoot. Do you will hear? <laughs> bójú wíńdò jáde Florence tó tún lọ. but kí ló dé tí ọmọ yìí máa ṣe báyìí fún mi gan-an. Florence mọ̀ pé mi àtòun nìkan ṣoṣo ni o ó dẹ̀ mọ gbogbo wàhálà tí mo ṣe lórí òun ẹ ṣe wo gan ni mo ṣe Florence. bó mo fẹ́ wá sí báyìí ibo mo fẹ́ wá sí ibo gangan mo fẹ́ wá fẹ́ra ẹ̀ sí bó mo fẹ́ wá sí bó mo fẹ́ wá sí bó mo fẹ́ wá ìwà Florence. yẹ mẹ́wò. ṣé lọ ṣé kò sí ṣé kò sí má tu ṣé kò sí ṣé kò sí ṣé kò sí. àwọn wèrè alábòsí àwọn wèrè alábòsí àwọn wèrè alábòsí mo fẹ́ mú. kí ni má sáré mi lọ Florence èdè tó sára mi ẹsẹ̀ mi ti rọ̀ ẹsẹ̀ mi ti rọ̀ má sáré jẹsẹ̀ mi lọ. èdè tó sára mi àwọn àgbẹ̀ kan fi bàjẹ́ ẹ dìbò fún wa. Idesa. Yeah, you're welcome, gentlemen. Um, I'm deeply sorry for not keeping up with the previous appointment. It's okay. Straight to business. Okay, sir. Orúkọ tèmi ni Ọlátúnjí Adéyẹmọ. Mo ń ṣiṣẹ́ fún ìwé ìròyìn The Mission. Sir, um, gẹ́gẹ́ bí gbajúgbajà ìlúmọ̀ọ́ká ni tí gbogbo ayé mọ̀ tó ń fi owó ṣàánú mo fẹ́ kí ẹ sọ fún wa pàtó nípa yín. Okay. My name is um, Irewole Alabi Omomorewa. I am young, 34 years of age. I am the CEO Jesus Production and Jesus Construction. Uh, I am who I am. Very good. Thank you, sir. Um, sir, gbogbo èèyàn ló mọ̀ yín sí aláàánú. Tẹ bá rọmọdé, ẹ máa fún wọn lówó. Tẹ bá rágbàlagbà, ẹ máa fún wọn lówó. Kódà ẹni tí ò ní, ẹ máa fún wọn, ẹ máa rí i pé wọ́n ní. Ìjẹ́ lè sọ fún wa ìdí pàtó tí ẹ fi ń ṣàánú. ṣe mi lówó tí mo ní. ohun ẹlẹ́dàá ló dá mi lọ́lá ló ṣe mí lólówó kí ló ṣe mí tí mi ní lè ṣàánú fáwọn aláìní. thank you sir uh, last question ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe wà ọmọdé ni yín lóòótọ́ àmọ́ ọlọ́run ti gbé yín sípò àgbà ẹ ti lówó ẹ eh, sáà ìbéèrè kan wà tí àwọn aráàlú ti ń fẹ́ bí yín ṣùgbọ́n wọn ní àǹfààní láti béèrè wò ó pé ọlọ́run ti kẹ́ yín tó ó yẹ kẹ́ ẹ ti ní obìnrin nílé gẹ́gẹ́ bí ìyàwó ṣùgbọ́n ẹ tí ì níyàwó ńlé wọ́n wá ń wò wípé àbí bóyá nǹkan míì ni. bóyá olórí burúkú ni yàrá yàrá balakuba balaku tó bí are you mad. ṣùgbọ́n olórí burúkú ni ẹ ṣá. yes. wá tó o bá fẹ́ fi ẹ̀jẹ̀ rẹ̀ kúrò níbàyí kó o tètè palẹ̀ mọ́ ara ẹ̀ kúrò níbí easy guys? Uh, iṣẹ́ tán wọn ló ń jẹ́ aṣojú àwọn aráàlú ni ìbéèrè táwọn aráàlú dẹ́nìkan béèrè ló ń béèrè ẹni tó bá dẹ̀ béèrè ọ̀rọ̀ òun ló ń fẹ́ díẹ̀ gbọ́ I like your gut. the mission right yes sir ah. <laughs> ìwọ ò mọ̀ pé ẹni tó béèrè ọ̀nà òun ní wádìí rẹ̀ adífáfújà pátìrókù ọkọ yánrìnbó nígbà tí mo wí fún ẹ pé ogun ló lọ́jà ó béèrè pẹ̀lú ogun wo kó o tó fòdìdé ó fòyẹ́ ó gbéra ó lọ́ọ́ jagun ọmọ orogun rẹ déédéé torí bomi gbóná ni láì béèrè ọ̀nà ìdí nù. No tí wọ́n ṣe ṣe ọ báyìí àmọ́ mo dúpẹ́ mo sì bá ọ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ wípé kò ju báyìí lọ bọ́n bá ti gbẹ̀mí rẹ lórí rẹ ìwọ ló jẹ̀bi. bàbá mo mọ̀ pé mo jẹ̀bi lóòótọ́ àmọ́ ẹ̀ tún lè dá mi lẹ́bi jù ú ta ló máa ti jìyà bí mo ṣe jìyà ẹ̀ tó máa gbọ́ pé èèyàn kan wà níbì kan tó ń lo oògùn atọ́là ọ̀hún tí ò ní tara ara ló ta mí sàárà ni ara ta mí ni ọmọdé ń ṣe sùúrù ni ọ̀dà kò burú ṣé o wá ríbi tó o lọ tí wọ́n ti ṣe ọ́ léṣe báyìí ibẹ̀ ló padà sí. sá inú ilé yẹn. ó padà síbẹ̀ wò mí wò tẹ́tí kò gbọ́ mi dáadáa ó padà síbẹ̀ yìí nítorí bó o bá fẹ́ gba ògo rẹ padà àfi kó o padà síbẹ̀ nítorí ohun tó fi gbògo rẹ ibẹ̀ ló wà ibẹ̀ ní ń gbé. tẹ́tí kó o gbọ́ mi o ó padà lọ́bẹ̀ ó gbìyànjú ó wọnú ilé ń bẹ níbẹ̀ borí rẹ bá bá ọ ṣe nítorí pé mo mọ̀ pé kò rọrùn láti rí inú ilé ọ̀hún wọ̀ àmọ́ bí ìṣẹ̀dá rẹ bá tì ọ́ lẹ́yìn bẹ́lẹ́dá rẹ bá gbì ọ́ níjà tó o wọnú ilé kó o fara balẹ̀ wo gbogbo àyíká inú ilé ọ̀hún ó rí ẹ̀gbà ọwọ́ kan níbẹ̀ ẹ̀gbà ọwọ́ yìí la nílò ẹ̀gbà ọwọ́ yìí ló mú o ó mú jáde lẹ́yìn ìgbà tó o bá mu jáde ibi tó o mú lọ wọn ó júwe fún ọ ṣùgbọ́n ewu tó tún wá le jù níbẹ̀ rèé níyì tó fi lọ tó fi wọlé ọ̀hún tó fi mú ẹgbà tó fi jáde tó fi kúrò láyìíká ọ̀hún ìwọ àtọmọ ọkùnrin ọ̀hún ẹ gbọ́dọ̀ fojú ríra yín but uh, sir tí ó bá wá lọ happen pé a ṣèṣì fojú ríra wa. káyì bẹ́ẹ̀ bá fojú ríra yín ohun burúkú ọjà lóhun burúkú ohun burúkú ọjà lóhun burúkú ẹ̀gún ẹ̀wọ̀n aṣubú lẹ̀gún ta pàmí ń pa ó nípa ń ṣọ́ ojúbu náà ń rẹ́ lura wọn lòmí ń lu ọ́ ní kèrègbè méjì ń lura wọn lọ́nà odò ohun burúkú ó lura wọn lọ́jọ́ ọ̀hún bẹ́ẹ̀ bá fojú ríra ha. Hey! Oh bẹ́ẹ̀ bá fojú ríra bójú yín bá kun ojú tó bá ṣe mẹ́rin bó o bá tún wà nílé alàyè tó ń mí a jẹ́ pé ọba òkè ó ṣògo ni. Ah! bí ìwà àtọmọkùnrin yìí bá fojú ríra tó o bá wà lókè èèpẹ̀ tó ń jẹun a jẹ́ pé ọba mi òkè ó gbára rẹ̀ dé n ò lè mọ ohun tó lè ṣẹlẹ̀ n ò lè sọ ohun tó lè ṣẹlẹ̀ n ò lè sọpọ̀ tó wà bí wà tí ẹ bá fojú ríra wòmí àmọ́ bí orí rẹ bá bọ́ ṣe tẹ́lẹ̀dá ìyá rẹ ò sùn lọ́rùn tí ìyá ìyá rẹ tó jábí amọ́ tóun náà ò sùn tó ń ṣe àdúrà ní kíkan bó o bá lọ tó o bá bọ̀ ẹgbà tí mo ní kó lọ́ọ́ mú yìí agbára mi ò gbéṣẹ́ ọ̀hún ibìkan ni wọ́n ò tún rán ọ sí. Si bó o bá mu dé n ó júwe ibi tó lọ àmọ́ èmi náà gbìyànjú tèmi kó o tó lọ gbogbo ipá tí mo bá ní láti sà fún ọ gbogbo agbára tí mo bá lè sà gbogbo ohun tí olódùmarè bá fún mi wípé kí n fi ràn ọ́ lọ́wọ́ n ó fi ràn ọ́ lọ́wọ́ tẹ́tí kò gbọ́hun mọ̀ wí tẹ̀lé mi kó o pé bó ṣe ń dún kòróró. bó ṣe ń dún kòróró bóbìbì ń rí bì. bóbìbì ń rí bì. bí kò wé nké kò kàn mí. bí kò wé nké kò kàn mí. arira oko. arira oko. ikú ò kàn mí. ikú ò kàn mí. òun làṣà ń ké. òun làṣà ń ké. kibaru kibaru. ta ló wà ń bẹ̀. sinimá kìlá kìlá sinimá dáná wà mẹ́. Ah. ọ̀gá màmá ṣe bílẹ̀ ṣàbẹ́jì àbí tó wà pé mo pààlà ara mi wá sílẹ̀ ẹ máa kọ́ ẹlẹ́sẹ̀ ẹsẹ̀ olúwa kejì ọ̀gá ìjẹ wàhálà ọ̀hún ah, ah. kò kí ọ̀hún ọ̀sẹ̀ ní tì. kí n bá yín bomi mi ì tiẹ̀ mọ̀gbà tẹ́ wọlé àbí wáìnì tútù ní kí n bá yín gbé. kí n bá yín bomi mi ti ẹ̀ mọ̀gbà tẹ́ wọlé àbí wáìnì tútù ni kí n bá yín gbé. ọ̀gá ọ̀gá ọ̀gá. ọ̀kadà uh, where you dey carry my oga come that place that place eh? oh oga no drink. oga ah, no oga ah. eh, eh, eh, oga never like this before. oga ah, oga. Oga, oga, oga, oga, oga, oga, oga, oga. ah wo wo wo wo wo. wo jẹ́ ǹjẹ́ wọ́n fún ẹ ibi tọ́rọ̀ wà yìí ibi tọ́rọ̀ wà yìí bó bá rí báyìí bó ṣe rí ọ̀gá ti ya wèrè. ó rẹ̀ náà lójú o gbogbo bí mo yín bọ̀gá sọ̀rọ̀ nínú ilé wọn dá mi lóṣù náà kàn jáde sí lọ́wọ́ lẹ́yìn. Ah, wèrè ni bí wèrè ṣe ah wèrè ni bó ṣe máa ń bẹ̀rẹ̀ nìyẹn bó ṣe bọ̀gá ṣe ń lọ bí mo ṣe ah, ọjà ló ń lọ ìjà ni ah, àwọn òbí òde mọ ọmọ kékeré nǹkan sì wà lọ́wọ́ ẹ ẹ̀wò ilé ayé ta ló fi ta ló fi kàn án eh, àwọn ajá ẹ òde sí pẹ̀lú ẹ o kánà àwọn ajá yẹn wà pẹ̀lú ẹ tó máa ń kó kiri yẹn ni wọn bá dì í mú ọjà ló ń lọ lọ́wọ́n ọba o hmm. má jẹ́ kọ́ mọ̀ ọ́n àmàyàwó ọ̀gá jọ Olúwa jọ̀ọ́ dà fún ẹ wàá sórí ire òní sórí burúkú lọ́jọ́ Jímọ̀ jọ wàá sáré bọ́sì tá n sìn wàá lọ dọ́kadà dúró wàá sáré lé ọ̀gá lọ sórí béèrè tó béèrè lọ́wọ́ mi sínsìn wàá lé ọ̀gá lọ wàá lọ béèrè lọ́wọ́ wọn. ọ̀dẹ̀ òpònú ayérádà wọn lẹ. ó bàjẹ́ ó dà pọ̀ ga kọlu ẹ̀pà tó ń lọ wèrè ti wọ wèrè ti di méjì ọmọ kékeré jẹ̀ lọmọ yìí o ọmọ ìwà ṣiṣẹ́ ńlẹ̀ wa ni o wèrè ti wọ́ lára èmi náà èèyàn lọ́wọ́ ọba o ṣé bí wèrè ṣe máa ń ràn lélẹ́yìí ọmọ ọlọ́mọ tó ṣe ẹ̀yẹ maid wèrè ti wò òun náà lára ọ̀gá ti kọlu àwọn òbí ọ̀dẹ̀ mọ́. Hey, yo! tọ́ ni mo lè fi òye tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ rẹ gẹ́gẹ́ bí ọkọ mi ìyá amòye àmọ́ ohun tí wọn bá fi lọ̀ mí èmi ì dá sí i ọkàn jẹ́ pé àròkò ńlá lolúwawo paránṣẹ́ sí mi. Ah, màmá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ṣàánú mi ṣe rí kí n tó dọ́dọ̀ yín mo ti rìn rìn rìn ẹsẹ̀ mi gan fẹ́ kọ inú rìn mọ́ ẹ jọ tẹ́ bá rọ́ṣọ́ dùn kó mọ́ mi lára ẹ jọ ẹ ro ìkúnlẹ̀ àbíyamọ mọ́ mi lára ẹ jọ ẹ ṣàánú mi mo ti jìyà ẹ jẹ́ kémi náà jọ̀rọ̀ ẹ jọ mà. ọ̀dà kò burú gbogbo ń tọ́ ọba wa náà ni ó látọ̀ sí bó o ní ọmọbìnrin tó jókòó tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bó ló ṣe jẹ́ sí ọ. àfẹ́sọ́nà mi ni mà. Hmm. ǹjẹ́ ẹ ti jọ lájọṣepọ̀ tó ẹ̀mẹsàn-án. jù bẹ́ẹ̀ lọ mọ́. ó ti dà ó ti dà báwọn ẹ̀mí afẹ́gun òbí sí òbí ti lálẹ́ o ìwọ ọ wà á fún mi láàyè ó sì gáfárà fún mi díẹ̀ ọ yẹjú fún mi díẹ̀ èmi àti ọmọbìnrin à sọ̀rọ̀ gẹ́gẹ́ bí obìnrin sóbìnrin èmi rẹ̀ lọ́rọ̀. I don't even treat you guys as my workers. So kí ló wá dé? Kí ló wá dé tó jẹ́ pé irú fi san ẹ̀san fún mi? I am asking you guys for the last time, where is my wrist bangle? Eh lè sọ̀rọ̀. Ṣé rí tí ẹ bá jẹ́wọ́? Tí ẹ bá I am going to call in the police. Ah, oh <laughs> God bó ṣe rí ni mo ti sọ yẹn ẹ̀yin lè mú sá mo ń gbìyànjú àti ṣàlàyé fún yín pé mo rí nílẹ̀ ilẹ̀ òótọ́ mo fẹ́ mu àmọ́ mo kò rántí pé ẹni ká má máa fọwọ́ kọ̀ọ̀kan tẹ́ bá ti ń wọ̀ sára kó tí mi fi mú nìyẹn àmọ́ kò pé sígbà yẹn báyìí lẹ wọlé fúra yín náà lẹ mú nǹkan yín sá. ọ̀gá ọ̀gá bó ṣe rí gan-an ló ṣe sọ torí mo rántí pé mo gbìyànjú àti bá sọ̀rọ̀ ṣùgbọ́n bàbá ọlọ́kadà tó gbé yín ẹ má yẹ kó gbé yín ní next time olóòbùkú ni ó gbé ó fẹ́ bàbá ó fẹ́ fi ẹran yín yẹpẹ o bó gbọ́kadà wọlé náà ló ṣe dá yín padà tó mi ráyè gbọ́ mi ẹ gbọ́ ọlọ́kadà yẹn gan mo mọ plate number ìfàjáàjì ni olóòbùkú ni seven eight seven d ni number ọ̀kadà yẹn ó gbé yín gbàkúgbé ni o. Can you guys hear yourselves? ṣé n gbọ́dọ̀ tó ń jáde ń gbòòrò ẹnu yín ṣá ẹ ṣú ọ̀pẹ gbádùn ìwọ ló mi. bẹ́ẹ̀ ni sáà òun lọ́kadà ló wá gbé mi. ọgbọ́kadà àmọ́ mọ nọ́mbà ẹ̀ seven eight seven d bajaj. are you normal bajaj kọ òun sẹ́wìn ni látọjọ́ tí mo ti dáyé mi ò gun ọ̀kadà rí so how come. ẹ fẹ́ jẹ́wọ́ àbí ẹ fẹ́ jẹ́wọ́. ok. sẹ́rí tẹ́ bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ bó ṣe wà yìí láti di ìdọ́là wọn níjẹ́wọ́ ó yẹ kẹ́ fún wa láàyè ká lọ tí wọ́n mọ́bì kan ká nù wọ́n ṣe léṣe bí wọ́n máa jẹ́wọ́. Ah! Àparọ́ Will you shut up? Eh, parọ́ bíi ti báwo. Ṣó possible kọ́gà wá sílé ká máa mọ̀ ni? A wà pẹ̀lú all true ni. It's better kẹ́ jẹ́wọ́. Kẹ́ sọ bíi tí Reese Bank ọ̀gá wà. Okay. Ẹ fẹ́ jẹ́wọ́ right? Fine. I know what to do. Okay jọ ọkùnrin ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀wọ̀n ní àwọn ọmọ bóyá pé ẹ̀mọ̀ pé ẹ̀mọ̀ pé ọ̀gá èèyàn gidi lọ̀gá bí àgbàtẹ jáde lọ bóyá ẹ̀mọ̀ pé ẹ̀yin máa mọ̀ tí bí àti lè mọ̀ tí yóò kí ọ̀gá lè kí ọ̀gá lè dá mi. Will you shut up? wá wá ẹ wá ẹ jẹ́ sọ kí nìkan fún yín. tẹ́ ẹ bá jẹ́wọ́ èèyàn tó mú nǹkan tó ga wá èmi fún ara mi ni màá fọ ara mi pa yín. you are a very stupid guy ṣó possible kà mọ́ ti kà mọ́ pẹ̀lú wa mọ́ ni ẹ wo bí o ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ó máa dà fún yín kẹjẹ o kẹ sọ bí ti wrist bank ọ̀gá wa if not ọ̀gá máa pa ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta. ọ̀gá ẹ ọ̀ ṣe ó pọ̀ kí n pa ọmọ rẹ. you are dead. Ah, ọ̀pọ̀ orí ti bọ́ wa dọ̀gá. ẹ dákun kí ló lọ́mìíràn mi ìjẹ́ orí. ẹ jọ. Ah, ó máa ṣe pé torí pé ẹsẹ̀ ń dùn àbọ̀wọ́ ń dùn mí ilé agbámi létí mi nínú ọ̀yà pa àbọ̀jẹ̀lẹ̀ ilé gbẹ̀rẹ̀. wọ́n bẹ̀rù sọ́ọ̀rù yìí ṣé gbogbo àwọn yìí tó ga ń sọ ó sọ yìí tó gbá kiri. àlàyé ìfẹ́ bàjọ́ gbà mí létí. àbẹ́yìn lọ sọ pé ń béèrè mi. bẹ́ẹ̀ni àwa là ń béèrè yín. ẹ ká san àmọ́ mi ò dá ojú ìmọ̀ ẹ má bínú. ọdún <laughs> ni ẹ̀yin ẹ̀yin ṣàìmọ̀ fọlọ́kọ tiwa ọ̀gá wa ló rán wa sí wípé ká fún yín ní owó yìí. Um, Benny, that's one million naira. And it is for you. Oga wa ló ní ká fún yín. Ọ̀nà àwọn láìkí ibi tẹ́ ń gbé yìí àti irúṣẹ́ tẹ́ ń ṣe. Ṣé one million naira to wan ń bí báyìí? Ọ̀gá wa fẹ́ kẹ́ fi gba very good apartment. A conducive one. Ṣé rí tẹ́ bá ti wá ṣe bẹ́ẹ̀ lórí iṣẹ́ yín? Ọ̀gá wa máa tún take care àti any other thing tẹ́ bá need so that one million naira is for you sir. ọ̀gá yín ní kẹ́ fún mi ní one million naira. bẹ́ẹ̀ni. Ah, àmọ́ ẹ má bínú mi mọ̀ ọ̀gá yín yìí. <laughs> ire wọlé ni orúkọ ẹ. bẹ́ẹ̀ni. olówó kan ṣoṣo tí ò pé méjì lágbègbè tá a wà ní. eré wọlé ló ní kẹ́ fún mi lówó. <laughs> ẹ bá mi sọ fún pé ó ṣe mo dúpẹ́ o kẹtù wá bá mi jíṣẹ́ fún un wípé òkèlè gbígbẹ tèmi pẹ̀lú àlàáfíà ó tẹ́ mi lọ́rùn èmi kì í báyàn ná owó ẹ̀ jẹ. ẹ fúnra o ẹ fúnra ẹ fúnra o ẹ fúnra ẹ fúnra o ẹ fúnra àfúnra àjà ló fi jì onílé òfúnra. kí ló dé tó fẹ́ rí mi. mo fẹ́ kó bá mi lájọṣepọ̀. o fẹ́ kí n bá ẹ lájọṣepọ̀ nǹkan tó fẹ́ nìyẹn ó yá. ẹ fura o ẹ fura ẹ fura o ẹ fura ẹ fura o ẹ fura ẹ fura ẹ ẹ fura. One love for our lady. yòókù bá mi lájọṣepọ̀ àjòjì náà tún bá mi lájọṣepọ̀. ìbálòpọ̀ tọ́lẹ̀ ní lójú oorun <laughs> ojú ayé ló gbogbo ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni iṣẹ́ ayé lẹ rí mi yọkàn ṣe ń bí àlà bí ni hm. ọmọ mi ìwà ọmọ oríkì ọ̀kárẹ̀ òkú gbìyànjú òkú iṣẹ́ takuntakun orí kò wọ́pọ̀ ní obìnrin tó lè ṣe tó ṣe ìfàfẹ́sọ́nà rẹ̀ ò ṣe èso sì ní yáì. àmì mà ẹ wò màmá yín lẹ ṣe jù ah. ẹ kó àdúró ti wà hmm. ọlọ́run á túbọ̀ máa lọ́rọ̀ ẹ̀mí yín àmì àgbáyé á dẹ̀ dalẹ̀ àmì ṣègùn àìdúpẹ́ ara ẹni ẹ mọ̀ wá já fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ẹ̀yin ọmọ mi ìwọ ti parí gbogbo ìgbìyànjú tó yẹ kó o ṣe lórí ọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ wa kù sọ́wọ́ ọlọ́rọ̀ gan-an bẹ́ẹ̀ yóò kú ọmọ rọpò ǹjẹ́ o ti ṣetán láti gbé ìgbésẹ̀ tọkàn. bẹ́ẹ̀ ni màmú ṣetán mọ́. <laughs> ẹ kú ìjókòó sísítà mi ẹ pẹ̀lẹ́ sísítà Àánú ṣe bí mo ṣe ń gbàdúrà lọ́lẹ̀ kan níwájú ọba májẹ̀mú ọba tí a kò gbọdọ̀ pè jẹ́ rírọ́ ohun tí a mú mi rí ni wípé ìyà ìṣẹ́ tí ẹ̀ ń jẹ ẹ̀ mọ́wọ́ sí o ìyà ìṣẹ́ àìmọ̀dí òun lẹ̀ ń jẹ kò dẹ̀ kí n ṣiṣẹ́ ayé àrílé ọkọ gbé yín àti àgọ́nà tó ń da àbúrò yín láàmú ìyá ìṣẹ́ bàbá tó bí yín lọ́mọ lẹ́ jẹ́ bẹ́ẹ̀ ni ohun tí a mú mi rí nìyẹn. bàbá mi bàbá mi ẹ máa ná ní ọ̀nà wo. Jesus ah Jehovah ní ọjọba má jẹun bá ṣe ń fi ẹ̀mí béèrè nígbà yẹn bàbá yín ó ní àwọn àṣemáṣe kan tí bàbá yín tó ti ṣe bàbá yín ti bà ọ̀pọ̀lọpọ̀ ayé jẹ́ wọ́n ti sọ ilé aláyọ̀ wọ́n ti sọ di ahoro ìgbé ayé bàbá yín ìkà ni wọ́n fi ṣe o ìkà ni bàbá yín ẹ má jẹ́ ń tàn yín a kò mú mi rí wípé ọ̀nà àbáyọ wà fún yín nítorí pé iṣẹ́ ibi bàbá yín ó pọ̀ ó pọ̀ jù ó pọ̀ gan ẹ bẹ̀ mọ̀ wípé bíbélì fi yé wa wípé a ó bẹ̀ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ látòrí ìran kìíní títí dórí ìran kẹta ara èrè o ẹ dẹ̀ mọ̀ pé bí akínkínní nínú ọ̀rọ̀ Ọlọ́run kì yóò lọ láìṣẹ ẹ sùn máa náà yẹn tàn yín ó máa le torí pé a kò mú mi rí ọ̀nà àbáyọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ aláàánú lọ́lọ́run máa ṣètò àwọn àdúrà kan fún yín tọ́lọ́run bá fẹ́ nínú àánú ẹ̀ kó ṣàánú fún yín kẹ́ lè bọ́ nínú ìdààmú tí bàbá tó bí lọ́mọ tó kórè sí àlàáfíà ni fún yín. àwọn mi ò rí jù bẹ́ẹ̀ lọ. Florence Florence pẹ̀lẹ́ mo bẹ̀ di ata yẹn ni ó ń dùn bàjẹ́ bírèkù tó bá fẹ́ sí kó parí ẹ̀ o ata yẹn dùn kó parí ẹ̀ o mo dáadáa bí a jẹ jẹ jẹ jẹ jẹ jẹ <laughs> kí ni fẹ́ gbàdúrà sí àmín àmín má fi dá mi. mo fẹ́ mọ yàn mo fẹ́ mọ kò sólùrànlọ́. ah ọkùn báyọ̀ ọkùn báyọ̀ ẹ̀ka sàn. ẹ mọ̀ mí ni ọkùn báyọ̀ nílé mọ́mì junior ẹ̀gbọ́n yín ẹ̀ rántí ojú mi ni ah, ẹ ti tóbi gan ẹ ti shape up gan ọkùn báyọ̀ sodiq ẹ ẹ sodiq èmi sọ àmì náà ti tóbi ya ọmọdé àná ti dàgbà alábi èmi náà ni ẹ ra sà ọ̀gbẹ́ni òye ń kọ ẹ mi ò mọ ẹ rí mi ò rí ẹ rí obi èmi ò ṣe báyọ̀ o òjìgbọ́ sọjí ẹ̀yin náà mi náà mi sọdík. gbogbo pé òun pè rẹ̀ ń sọdík àbí mo ń pè ń sọdík òun pè mí ní gbára wò kàn yẹn sàkámàǹjẹ ni kí ló fẹ́ gangan ṣé wọ́n tó fẹ́. ẹ sà ẹ̀kọ́ ṣe ni pé um, mo wá sọ́dọ̀ ọ̀nkù mi gan ládùúgbò yìí ni um, mi wá bá wọn lé mi ìdẹ̀ mú fóònù mi kúrò nílé ibi tí màá pè wọn so mo dẹ̀ fẹ́ padà sí Ṣàngó mo ṣáà ní pé tẹ bá kàn tẹ lè raise mi ní nǹkan kan tẹ fi lọ sí Ṣàngó kí n padà. torí pé onídòwò mọ́tò ló ṣe ń pè ra sọdíkì ló ṣe ń pè mí ń báyọ̀ sọdí lórúkọ mi o. àánú ẹ bóyá ẹ fẹ́ jọ wọ́n ni o èmi sọdíkì ni mi bóyá ẹ kàn fẹ́ jọ wọ́n ni bọ̀ ẹ àti bàdà báyọ̀ dàbí ẹ dàbí ìbejì ni ọlọ́run. torí tó bá dọjọ́ mi máa lọ straight kò ṣe pé a máa lu sàkámàjẹ kò ṣe pé a máa parabolate tàbí a máa mescoran kiri àdúgbò àkúmọ̀ yìí rí àmẹ́yẹ tó ṣu yín máa fún ẹ one condition hundred naira ló wà lọ́wọ́ mi ó yẹ kí mi gan gbọ́ kàdá ni but all because mi mu pure water màá ní láti mu bottle water ti bá dé lẹ́sìn so fún mi fifteen naira kì í fún ẹ hundred naira. <sighs> ẹlẹ́gbọ̀n one naira kò sí lọ́wọ́ mi òun náà mo ṣe ń tọrọ owó lọ́wọ́ yín mo ò ní one naira lọ́wọ́. kò máa fún rembrandt gan o má máa ṣe bẹ́ẹ̀ mọ́ o àwọn máa ṣètò afọ́lọ́run ni ẹ ṣe gan ẹ ṣe odidi ọjọ́ mẹ́sàn odidi ọjọ́ mẹ́sàn gbáko ló fi tọrọ bárà káàkiri àdúgbò. ẹ káàárọ̀ sá um, ẹ jọ̀ọ́ sá um, mo need help yín sá um, ẹ sá ẹ ara pop sí mi ni ó yá ó dẹ̀ pọ̀ gan so doctor wa ní pé ká lọ wá owó wa owó yẹn dẹ̀ pọ̀ díẹ̀ mo ti ṣiṣẹ́ mo ti hustle láti rí àwọn owó díẹ̀ ẹ mọ̀ bọ́ iṣẹ́ mélòó mo fẹ́ ṣe láti rí àdúró owó yẹn bó mo ṣe wá ní pé pẹ̀lú owó iṣẹ́ tí mo ti mo ti rí díẹ̀ pé kí n tún jà láti láàrin àdúgbò irú àwọn èèyàn bíi tí tí mo rí wọn lójú àánú báyìí kọ́kọ́ tiẹ̀ ṣàánú mi kọ́ help mi ẹjọ́ sá ẹ má jẹ́ kí dájú mi pẹ́jọ́ ṣàánú mi ẹ ṣe gan sa. owó báárà tó owó báárà tó bá gbà fún ọjọ́ mẹ́sàn-án fún ọjọ́ mẹ́sàn-án náà ló kù lọ sí sọ̀lẹ́kùlẹ̀jà láti lọ ra ohun ìgbàsíjẹ́ o gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní di àṣejẹ náà ní dédé aago mẹ́sàn-án kù ṣẹ́jú mẹ́sàn-án. o gbọ́dọ̀ kánjú jẹ o gbọ́dọ̀ kánjú jẹ o sì tún gbọ́dọ̀ jẹ tán kíákíá o sì tún gbọ́dọ̀ jẹ tán kíákíá nítorí aago mẹ́sàn-án nítorí aago mẹ́sàn-án ògùn bọ nínú ilé. Tútù mi bàbá Why? tó ṣe rere léyà mi bí ìgbàdúrà títí títí áńgọ̀ ló lọ ojú Florence tó fún. kí ni bí ń jẹ́ kò lórúkọ méjì ṣe bí ṣe bí wọ́n sọ pé ọlọ́run kì í ṣe bí ó ní ènìyàn ní kábẹ́ àwọn tí wọ́n wá bẹ ènìyàn tí tí tí tí níyàn gbà ṣe bí wọ́n kọ́ wọ́n gbà ni. dájúdájú ọlọ́run gangan nìkà hmm. òun ní ibi tó gbé nínú àwọn ọmọ ènìyàn he is a wicked God he is a wicked God ọlọ́run ò lè jọ. 我我别摸，我别摸，别摸，别摸，别摸，别摸！你这个混蛋！你快点，你快点，我别摸！我要杀人了！他现在疯了！ kó o rí dájú pé o rí dájú pé ẹsẹ̀ ló fi ẹsẹ̀ ló fi gbogbo ibi tó ti ṣe sàrá yìí o gbogbo bó ṣe wù kó jìnnà bó ṣe wù kó jìnnà tó gbọ́dọ̀ gàn kalẹ̀ ọ gbọ́dọ̀ gàn kalẹ̀ o sì gbọ́dọ̀ wọ́pọ̀ o sì gbọ́dọ̀ wọ́pọ̀ ẹsẹ̀ lọ gbọ́dọ̀ fi ẹsẹ̀ lọ gbọ́dọ̀ fi rìn bọ́ ọba ti wá ń ṣe sàrá yìí lọ bọ́ ọba ti wá ń ṣe sàrá yìí lọ ọ gbọ́dọ̀ parí rẹ̀ kó o tó padà alé o padà alé o ntòwù tí ìbá àṣẹlẹ̀ ntòwù tí ìbá àṣẹlẹ̀ o gbọ́dọ̀ padà ní láì padà ní láì parí sàrá yìí o. hello. ẹ kí ló sọ kó ṣe àgbà ẹjọ nítorí ọlọ́ọ̀ bá mi tẹ́kẹ̀ ẹ bá mi tọ́jú ẹjọ ibi tí mo wà jìnnà gan torí ọlọ́ọ̀ ẹjọ mo fọlọ́ọ̀ bẹ́ẹ̀ bá mi tọ́jú ikọ́ kò gbọ́dọ̀ ṣe àgbà o ṣẹgbẹ́ bá ń tọ́jú mo máa wá mo máa ti bá ti délé mo ń bọ̀ ṣẹgbẹ́ mò ń bọ̀ òkè òkè ẹ ṣé gan ẹ ṣé ẹ ṣé yàgbà kí ló ṣe àgbà ẹlẹ́dàá mi jọ má jẹ́ kí nǹkan pọ́n ṣe àgbà torí ọlọ́mọ jẹ́ kí kí ló dé kí ló ṣẹlẹ̀ where have you been. mo ti wẹ̀ káàkiri gbogbo ibi tí mo mọ̀ tó máa ń rìn sí gbogbo everywhere ni mo ti dé mi ò rí ẹ mo tún lọ sí ilé àwọn béèyàn òkú thinking that pé bóyá ibẹ̀ ló máa wà mo tún débẹ̀ mi ìtúrí ẹ kí ló dé kí ló ṣẹlẹ̀. actually mo dẹ̀ ronú náà mo rò pé o máa wà worried But surely I was going through some emotional trauma. But everything to was sorted. I just needed time to sort it. But mo ti okay bye. Emotional trauma. No, they pè pay me. kò tiẹ̀ ṣí ẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ kó ṣí ẹ̀ pẹ̀lú I just needed to be alone but right now everything to was settled trust me. <laughs> Just me. Oh no, I miss you. I miss you. Ah. Oh, I'm in Beauty Palace, man, on there. Really? Yeah. Show Instagram ló ti máa wọ̀nyẹn náà. Orí Instagram new. o. <laughs> I miss you. I miss you. Oh, báwo on everything? You ìfẹ́ ń dán. Ebi ń pa mí Oh, the road to mẹ́ta. Yeah, mo ti miss oúnjẹ. Màá ṣe shrimp rice tí máa ń ṣe oh, Thank you baby, What's it for? Sisi jàmbá ẹ̀ máa ń di. Mo ń bọ̀ sí. Jẹ́bẹ̀ ah, sí. Mo ń No, honestly, that can be sè. We are n tẹ̀lé ẹ. Kí nígbà táyé gbógun dé. ẹsẹ̀ yìí ni ọ̀rẹ́ tẹ̀lé ń sọ mi níbi ibi egungun níbi orúkún yẹn ń sọ mi ni. báyìí kò gbọ́dọ̀ tó ìwọ kò ṣe pípọ́ ká mú dání. ṣé mo fẹ́ gbẹ́sẹ̀ yẹn lẹ́ ọkùn lẹ́yìn ọkàn kan ṣé kí n bẹ́ẹ̀ bá mi kọ́ ṣé láti bá mi tì kan síwájú. tí kò sá. ẹsẹ̀ yìí ọ̀ yẹ yẹ mo gbọ́ ọkọ̀ kí ló ṣe é bù wá náà ọmọ bá mi wà lọ. ah sorry sorry ah oh what hello. ilé tó tún ah. hello? yeah, Bíyòkun speaking. kí ló ṣe Cynthia níbo nígbà jọ níbo lẹwà bó ok mò ń bọ̀ ń bẹ̀ right away bá mi tọ́jú ẹ̀ kọ́kọ́ gbọ́dọ̀ ṣe ìyàwó mi o bá ń tọ́jú ẹ̀ mò ń bọ̀ ń sìn right away ṣùgbọ́n i'm coming there right away o ṣe o ṣe. ẹ dúró náà ẹ dúró náà ẹ dúró náà ṣé kò ń ṣe pé trick lè lè fi ṣù láti kẹ́tì because ìyá amòye sọ fún mi pé tí mi ò bá ṣe sàárà tí n fẹ́ lọ ṣe tán mi ò gbọ́dọ̀ padà sílé táìmù gbà yẹn èèyàn kan pè mí ó ní nǹkan ṣe yàgbà another person tún pè mí sìn ó ní nǹkan ṣe Cynthia ìyẹn túmọ̀ sí pé èṣù fẹ́ gbàbẹ̀ wọlé sí mi lára àná èṣù ó ti fẹ́ olórí ilé ẹni màá ṣe ilé ìtàn pàtìpàpà fún mi ṣùgbọ́n tó bá rí pè ní nǹkan bá ṣe anybody màá ṣe lè màá ṣe lè. Ah! mo ti ṣe sàrà tó máa jẹ́ kí n wá pe àwọn fámìlì mi kí n béèrè ibi tó wà. Good afternoon. Good afternoon. Please, what can I do for you? ojú ẹni táfẹ́sọ́nà rẹ bá lájọṣepọ̀ ni gbogbo wọn mọ̀ rí lára rẹ. wá síbi ìran Oh my God. Boss. You guys excuse me. Leave! Wow! My beloved! Dearest cousin. Wow. Ah. You see? You see what I've been talking to you about? Àwọn tí wọ́n mọ̀ mí, tí wọ́n súnmọ́ mi, àwọn ló ń jẹ gbádùn gbogbo ọlá tí mo ní. When I have a cousin tó jẹ́ kó máa jẹ gbogbo gbádùn tí mo ní pátápátá, a ní kó máa bọ̀ jẹ́ kájọ máa gbé, kájọ máa fẹ́lá, kájọ máa ṣọlá. Beloved, promise me that from now on, You will come here, stay here, we will live together as brother and as one family. Please promise me. Okay, um, I promise you to be your brother and never leave you again. Oh my God! Wow! <laughs> Thank you. Beloved, you're welcome to my lovely abode. Welcome to my house. Welcome to my world. <laughs> Um, I need to show you around. But before then, hold on. Kifaya! Kifaya! Ọ̀gá, wọ́n bọ̀ sà. Okay. ẹ wá sà. I'm in a good mood. Ah, Ọlọ́run ṣe o. Ìdùnnú yín ní ìdùnnú àwọn àná sà. I'm such a happy man. <laughs> Ṣòro ẹni tó jókòó yìí, láti èní lọ, ó máa máa bá a gbénu lé. Nǹkan tó ni mo wí nǹkan tó bá ṣe àṣedé oúnjẹ tí mo bá jẹ ló gbọ́dọ̀ máa jẹ tó bá ní aṣọ tí mo bá wọ̀ lòun fẹ́ wọ̀ ẹ gbọ́dọ̀ yírí ẹ̀ wò. okay sir. is that clear? nǹkan kò gbọ́dọ̀ ṣe just like nǹkan kò gbọ́dọ̀ ṣe mí. clear? àbúrò kọ̀ọ̀kan kò ní ṣe é. <laughs> olùkọ́ tí mo bá Sorry. <laughs> Thank you very <laughs> much. Beloved. Thank you. You're welcome. Thank you. Wow. Then I'll bring the water, then I'll show you. Um, ó ní ọ̀rọ̀ kan tó ṣe kókó tí mo fẹ́ pè àkíyèsí ẹ̀ sí um, so that you can actually tell me your own view about it. Still ó bá kí i'm i'm ready. Okay, i mo fi pé lẹ́sìn tí àárín àwa méjèèjì ti dánmọ́rán tí o dẹ̀ ti ń gbé bíbá i'm thinking pé kí ló dé tí o ṣe kókó lọ mú grandma àti àfẹ́sọ́nà ẹ wá kí gbogbo àjọ máa máa gbé nínú bíbá together in oneness àti pé <laughs> this house is big enough to accommodate every one of us. well nǹkan tó dà grandma mi she's equally years and um, fiancé mi kò ń ṣe so to bá wish pé kí baby wá it's a good thing. I'm glad you like the idea. What's up, kún kankan. èèyàn bá gbọ́dọ̀ lẹ́ni tó fi lélẹ̀ fún so i'm thinking pé bí a ti mo bá travel uh, mo fẹ́ mi ò fẹ́ kó kọ́ máa ṣojú mi nìkan ó jẹ́ kó tún lè ṣẹ̀yìn mi náà tí mi ò bá sí nílé i don't know how you feel about that. but it's a good idea tó bá jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn kí ilé gún mi ṣe tí ó farọ́ jù. <laughs> i'm so happy since you're in support of it then fine i mean pé àjọmọ̀dé um, ọ́fíìsì mi lọ́la and then i will introduce you to our staffs and then màá fi ẹsẹ̀ kan dé ọ̀dọ̀ lọ́ọ̀yà mi so that màá lè put a signatory to every of the things i have in this world. Mm. ara tó bá wọn ẹni kò fi mi dá àmọ́ ó yà sí. Thank you àyànmọ́ mi kò lè yí padà ìyẹn ti dájú àyànmọ́ mi kò lè yí padà mo ti mọ̀ o àyànmọ́ mi kò lè yí padà o ìyẹn ti dájú àyànmọ́ mi kò lè yí padà o mo ti mọ̀ o torí pé bákùn tilẹ̀ pẹ́ tó wù ú. mẹ̀kún tilẹ̀ pẹ̀tò títí dára kan mo mọ̀ báyọ̀wù báyọ̀wù dúpẹ́ òwò tí wọ́n àyọ̀wù mi kò lè yí padà òun ọmọ mi kò lè yí padà òun sí mọ́ o. bàbá ọ̀run mo ń bẹ̀bẹ̀ o bójú àánú rẹ̀ ò mí máma pé tèmi níyàwó Èdùmàrè yóò fi ṣọ́ ẹ̀ṣọ́ mi ire o ire o ire ire lójú òun rí o lọ́jọ́ tí wọ́n bá ń pínre o kẹsẹ̀ mi má ṣe rìnrìn kúrìn ẹnu ẹni la fi kọ́ méje o ìyà jìnnà sí mi ẹnu ẹni la fi kọ́ méje o ìyà ó máa lọ. Cynthia. Má. Ta ló gbé ẹ jókòó síbí? <laughs> Ọmọ yẹn ló gbé mi jókòó. Ẹ eh, eh, torí mo wọlẹ̀ mo rí pé mi ò rí kẹ̀kẹ́ ẹ ni. Eh, ibi táyà ò lọ gerege sọ wọn wá ní fẹ́ sáfìsì àwọn àfi ọ́ìlì sí nǹkan tóun lọ ṣe nìyẹn. Ah, ọ̀gá nǹkan yà ṣe dáadáa kó máa lọ gerege. Hmm, kárí ojú ẹ̀ náà gan gún régé. Hmm, ẹsẹ̀ yẹn nìkan náà ni gbogbo nǹkan tó kù ló wà òkè. Oh, wò ó fọkàn ẹ balẹ̀ òkúkú dákẹ́ àdúrà èmi dẹ̀ mọ̀ pé bọ́lọ́run ti ń bẹ tẹ̀mí ẹ̀ ń bẹ ẹsẹ̀ méjèèjì wà á sì fẹ́ rìn kódà wà á fi sáré lágbára ọlọ́run ó wá rí oyè má bímọ fún mi o wà bọ́kùnrin wà bóbìnrin kódà máa bẹ́ẹ̀ gbèbèjì ẹ̀yìn mi báyìí kò sí tó ń ṣe máa fi bẹ́ẹ̀ gbọ́ ọmọ ni lágbára ọlọ́run. ẹ̀yin ló wà ní ṣọ́kù fún wa. èyí wù wá o. <laughs> má sọ fún mi pé òun jowú o. ah mo ń jowú má jowú ọmọ mi. báwo báwo lẹ sẹ ah ó ga ètò ìbéèrè mi látàárọ̀. Ah, mo mo ń ṣe fàájì máa mo ti rọmọ mi níbí. ó ti di bí àbí ah, kò sí wàhálà ọ̀nbó ni. dáadáa ni ẹ̀mú jẹ́ ti rẹ́dì òun mọ̀ bóyá o ti rẹ́dì kó wá lọ́jọ́. ok eré um, wọlé ńkọ́. mi tí ì rí látàárọ̀ kò tí ì gùn sálẹ̀ látàárọ̀. èmi náà ò tí ì rí. Ah, kò ì bọ́ sí sálẹ̀ that is very unusual ok ọmọ kan jẹ́ kí n lọ pé lókè torí ọmọ pé tí ń darí ni ò ní ìwé wọlé àtúnṣe ah, sùn yìí. Ire wọlé. Come on, stand up. Food is ready. Ire dìde now. Food is ready oorun wo come on stand up ire ire Eh? ire ire ah mommy, mommy! ire mommy, mommy! ẹ wá mọ́ mi ọ̀pá ire ire wo ojú mi bí yìí wọ́n ire mommy, mommy! mọ́mí. Ah! àròsé sọ́n fìtílà àfi bí náà Afibina baku torí rẹ̀ mo ṣe ní kí àfẹ́sọ́nà rẹ̀ kó yẹjú fún adíẹ̀ sórí ìgbésẹ̀ tí mo fẹ́ gbé lórí ọ̀rọ̀ ọkọ àfẹ́sọ́nà rẹ̀ ìgbésẹ̀ ńlá gidi ni bí n bá sì gbégbèsí ọ̀hún tí mo fi rí gbé gbogbo ẹnikẹ́ni tó bá wá lọ́wọ́ nínú àtìlà àti soríire rẹ̀ gbogbo wa là á fara gbá torí ẹ̀ ni mo ṣe ní kí n kọ́kọ́ sọ fún ọ ná bọ́ọ̀ bá lè ràn án lọ́wọ́ kémi rèé ọ sọ láàrin ara wa. màmá hmm? nǹkan tẹ́ ń gbìyànjú àti sọ ni pé tí bá gbà láti ran bí yòókù lọ́wọ́ nǹkan kan máa ṣẹlẹ̀ sí mi. bẹ́ẹ̀ ni o nǹkan ṣẹlẹ̀ o kódà èmi tí ń bọ́ sọ̀rọ̀ ọ̀yọ́ mi gbogbo ẹnikẹ́ni tó bá ti lọ́wọ́ nínú ìgbìyànjú àti la rẹ̀ tá a sì ṣèrànlọ́wọ́ fún gbogbo wa làá fara gbá ń bẹ̀. ṣé kò kí n ṣe nǹkan tó máa mú ẹ̀mí lọ. rárá o kò lè mẹ́mí lọ o. Ah, màmá hmm? máa ṣe fún un tó bá ti jẹ́ nǹkan tí ò ní mú ẹ̀mí lọ ni torí tí n bá ràn lọ́wọ́ kò sẹ́lòmíì tó máa tún ràn lọ́wọ́ àti wípé ọmọkùnrin tẹ̀ ń wò yẹn ah mo nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀ má ṣe fún un. èyí ò ti dáa nù ń gbà náà kò burú. nǹkan tí màmá sọ pé mo máa fara gbá òun ló sọ mí di ẹni tí ó lẹ́sẹ̀ mọ́ àmọ́ nísìnyí tí nǹkan ti rí bó ṣe yẹ kó rí owó ti dé ọlá ti dé dúkìá rẹpẹtẹ àwọn ẹ̀rù ń bà mí má lọ sọ pé mi ò mọ̀ ṣe mọ́ kó má ní ìwọ fẹ́ fẹ́yàwó mi tó lẹ́sẹ̀ tẹ̀lẹ́jọ́ má jáde bí ìyókù ẹrù bá mi. um, Cynthia onítèmi àtàtà ìfẹ́ ọkàn mi sórí ìfẹ́ òtítọ́ tó fi bá mi lò ó kọjá nǹkan tí mo lè fi ẹnu mi sọ. So ojoojúmọ́ ayédèlé ẹ̀dá mi máa ń ṣàdúrà fún ẹ sórí kó tiẹ̀ tó di pé o ṣe o gbà láyé fún mi ni mo ti pinnu nínú ọkàn mi wípé mi ò ní fẹ́ obìnrin mi lé ẹ láéláé pẹ̀lú àlàyé tó tún wá ṣe mo wá ń ṣe ìlérí níwájú ẹlẹ́dàá ẹ pé lábẹ́ bó ti lè wù kórí èmi bẹ́ẹ̀ yóò kù ọmọ múre wà là mi ò ní fẹ́ obìnrin mi ilé láéláé èmi àti ẹni títí ayérayé fi ọkàn ẹ balẹ̀ ṣùgbọ́n my phone is ringing. This is uh, yeah, Moye. Hello, Mama. ilé ọmọ mi o òkú ìjókòó o hmm. ọyọ lẹ́nu pójú mi ti là bẹ́ẹ̀ni ẹjọ ọyọ lẹ́nu gẹ́gẹ́ bí mo ti sọ fún orí afọ́jú ni wọ́n bí mi sáyé ibi ojú mi tó sì fọ́ ganan ibẹ̀ lágbára mi wà ṣòwárì látọjọ́ tí mo ti pinnu pé mo ràn ọ́ lọ́wọ́ ìjọ náà ni mo ti mọ̀ pé ó di dandan kí n pàdánù nǹkan kan ṣùgbọ́n tí mo bá kọ̀ tí wọ́n bá ràn ọ́ lọ́wọ́ ọ̀rọ̀ rí o lè látúnṣe ní kété tójú mi là báyìí ni wọ́n gba gbogbo agbára ń padà lọ́wọ́ mi gẹ́gẹ́ bí wọ́n ṣe gba ẹsẹ̀ ìyàwó rẹ̀

nílé ayé tara yìí dùmarè májà kárí kání gami. torílẹ̀ ayé ilé o torílẹ̀ ayé ilé o torílẹ̀ ayé ilé o dùmarè májà kárí kání gami. ìrọ̀rùn ládàlẹ́ ayé adélé ayé tán ó dogun àtẹ̀wọ́ ni mo bàlá mẹ́màmẹ́ ní okòó ìmáàmù kó dọ́gbọ́n ayé mu o pásítọ̀ kó dọ́gbọ́n ayé mu babaláwo tọ́gbọ́n bíi ifá tọmọ bíi ọ̀pẹ̀lẹ̀ kó dọ́gbọ́n ayé mu. ilé ayé. lọ́gán tó fojú kan yìí wèrè ara rẹ̀ dá ṣùgbọ́n wọ́n gbòde ọ̀sán lọ́wọ́ rẹ̀ léè tó túmọ̀ sí pé òun náà kópa nínú àtìlà rẹ̀ ọ̀wá ríbi tíṣẹ́ kù sí báyìí sórí wèrè tá à ń sọ òun lọ gbọ́dọ̀ fẹ́ fi ṣèyàwó kejì o bẹ́ẹ̀ ni bọ́ ọ bá wá kọ̀ láti fẹ́ ẹ ewu ń bẹ lóko ló ń bàbá má jẹ́ káyé pa ó inú ẹ ń dùn àbí inú ẹ ń dùn yes o ti rọrẹ ọdẹ tí wọn máa gbé ẹ lọ ṣu lọ yàgbẹ́ lọ ṣẹlẹ̀ lọ rògùn tí wọn máa tì ẹ kiri ìyẹn lèmi máa máa ṣe orí ẹ pé bẹ́ẹ̀ ni ìwọ̀n pinnu kúrò nílé wá wá sí bíbàjọ́ kí ló ń ṣe ń bì wọ́n wá ń bẹ̀ kiri wọ́n wọ́n bù ẹ̀sùn káàkiri wọ́n ń bẹ̀ ìwọ ìwọ ń ṣakọ ìwọ tó wà ń bí àwa tá a lẹ́sẹ̀ méjì gan àti ìrìbí sẹ̀rù síbò jẹ́ ń sọ fún ẹ ṣọ́ra àwa tá a ní ẹsẹ̀ méjì tá a ṣe rìn kiri yìí tí wọ́n bá gbé wa a ó ti nǹkan jíjọ mọ́lẹ̀ mẹ́ta lẹ́yìn jíjọ mọ́lẹ̀ yẹn báyìí namaste ni ìwọ wá wà níbí ló ń ṣakọ àwọn òrí bíi sẹrù sí jẹ́ wá tó wá sọ mí fún ẹ ṣó pé nísìn ìyẹn náà fi ń bẹ ó kìkà wá zoom pé kò wá ń ṣe èèyàn tí ẹni tí ń ṣe ni ẹni yẹn pé ọkọ ẹ wà lọ ń yọ bẹ́yàn kan níta ìwọ́wọ́ wà ní pé ò tí ì bímọ kẹ́ni yẹn wá bímọ fún níta wọ́n máa gbà yẹn wá sílé wọn á léwọ̀ dànù ó ti gbọ́ tó má sì jẹ́sìn nìyẹn nítorí ẹni tó lọ́mọ ló lọ́kọ ìwọ́wọ́ wà ń bí lòun wo ekun egbére mu wò ó jẹ́ ń sọ fún ẹ three days péré ni mo nílò pẹ̀lú ẹ nínú ilé yes three days wo jọ wọn ò ní kó bá kádàrá yí ẹ o wọn ò ní kó bẹ́ẹ̀ o ìwọ ti rí ibi sẹ́rù ti tiẹ̀ sí èmi rèé mo ṣì wà lórí street mo ṣì ń rìn kiri mi tí mo bo ibi tó máa padà já sí fẹ́mi mi ò tí ì mọ̀ so jẹ́gẹ̀mí náà lọ kí n lọ rìnrìn ayé tèmi náà mi ò lè máa tìyàn káàkiri ah, bàbá rẹ̀ tí mò ń tiẹ̀ kiri iná èmi kò ń ṣe nọ́mà sí ẹ pé a nọ́mà nọ́mà náà ìwọ náà máa ń ṣe nọ́mà sí mi ìwọ kò wá ń ṣe pé bí kí nǹkan gba kí ni mi ò ń ṣe pa ẹ̀ nà mi ò ń ṣe pa ah mo ṣe pa mi fẹ́ lọ three days ni mo ẹ so it is better sin kó padà sọ́dọ̀ ọkọ ẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ kí ló tún fẹ́ nǹkan tó lóun ti kọ ni kò ń ṣe fault ẹ kò ń ṣe fault ọkọ ẹ kò ń ṣe fault ti ẹni ti bí náà gbá lọ́lọ́run ṣe kọ gbogbo everything ìwọ ò fẹ́ ṣèyàn wá síbí òde ẹlẹ́yàn o ò ní ìyá o ò ní bàbá o ò ní anybody o tún wá ń ṣakọ ṣé ìlú ẹ̀ ló ń ṣakọ ni má wò mí irú ẹ̀kọ́ ló ń ṣakọ mi kí ló ń dùn ún nú ẹ̀ ọ́n bẹ́ẹ̀ ni nà ó wá ń ṣakọ ìwọ ń ṣakọ tó jókòó sójú kan ìwọ ń ṣakọ <laughs> àwọn ẹlẹ́sẹ̀ tá à twenty four seven gan àti ìrírí sẹ́rù sí. ẹ fọkàn balẹ̀ wọn náà ṣe fẹ́ kó ní ìsìn ìdáná ṣe sí i. rárá o. ó dáná ó dáná Cynthia mo bẹ̀ lórúkọ Ọlọ́run wo kò sí ọgbọ́n téèyàn lè rí dá sí kádàrà bọ́lọ́run bá ṣe pọ̀rọ̀ ẹ̀dá bẹ́ẹ̀ náà ló ṣe máa rí ntọ́lọ́run bá ti dà síyàn lágbádá àfi kéèyàn máa yán ó yé mi o mm. obìnrin lèmi náà mo mọ̀ pé kò rọrùn wọn mo mọ̀ pé kò rọrùn àmọ́ kinní kan ni mo fẹ́ kó rò mọ́ mi lára ìwọ náà wo ọ̀rọ̀ ọkọ ẹ̀ wo wàhálà tó ní kálukú ti ṣe lé lórí kó tó débi tó dé dúró yìí ẹni tó bá wá jẹ́ pé ẹni tó kàn tá a gbà tá a gbà mọ́ra tí nǹkan tó dá o tún fi ní ìbàjẹ́ lélẹ́yìí jọ̀ọ́ bá mi gbà á ah. jọ̀ọ́ mo bèè lórúkọ Ọlọ́run mo fi ọjọ́ ìkúnlẹ̀ tí mo fi bí ìyá ọkọ ẹ̀ mo fi bẹ̀ ẹ́ ò ní rí bànújẹ́ o ọwọ́ ò ní dọ́wọ́ ẹ̀kún o bọ́ mo fi dá ẹ lójú o tó bá ti lé mi kọ́kọ́ kẹ́ ẹ máa balẹ̀ ẹ̀yin ẹni mú wa o bó bá ti ń wọ ẹ̀yìn báyìí bẹ́ẹ̀ ló máa máa rí mi bá mi gba ọmọ ìmọ́ra bá mi gbà mọ́ra bí ìyàwó ẹ̀ torí ọlọ́run wọn ní bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ ìyá jọ jọ ọkọ mi jọ mo bẹ́ẹ̀ ni. <laughs> kò ṣe. ọmọ ṣé o. àyànmọ́ mi kò lè yí padà ìyẹn ti dájú àyànmọ́ mi kò lè yí padà mo ti mọ̀ o àyànmọ́ mi kò lè yí padà ìyẹn ti dájú àyànmọ́ mi kò lè yí padà o tí mo rí pé bákùn tilẹ̀ pẹ́ tó títí dalẹ̀ kan mo mọ̀ báyọ̀ ń ìyẹn ti dájú bẹ́kùn tilẹ̀ pẹ́ tó títí dalẹ̀ kan mo mọ̀ báyọ̀ ń bọ̀ lówùú mo ti mọ̀ àyànmọ́ mi kò lè yí padà o ìyẹn ti dájú àyànmọ́ mi ni kò lè yí padà dà ó mo sì o. bàbá ọ̀run mò ń bẹ̀bẹ̀ o bójú àánú rẹ̀ wò mí.